الحمد لله ولي صالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله سبحانه وتعالى ó ṣàánú èmi àti ẹ̀yin pẹ̀lú ìjẹ́ mùsùlùmí ọlọ́run kó má ṣe wá ní kéfèrí láíláí bí ní láìta àìlẹ̀wà àrùnìhí pẹ̀lú ìyọ̀ndẹ̀ ọlọ́run àti ìrànlọ́wọ́ rẹ̀ a máa tẹ̀síwájú nínú ètò umahad tí a ń bá bọ̀ bí a ń kà lọ́wọ́ tàbí àkòrí ọ̀rọ̀ wa òun náà ni usulul iman àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀karùn la wà ní orí ẹ̀ alìímanu alìásùlù lẹ́kọ́ọ̀mìs alìásùlù alìkọ́ọ̀mìs ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn tí í ṣe alìíman bi yawmil akhir ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn ibi tá a dé o náà ni àwọn èèyàn tí àwọn àfáà ṣàlàyé pẹ̀lú ìmọ̀ tí wọn ò ní sí nínú àwọn tá a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn nínú sàárè àwọn tó wà ní ipò àkọ́kọ́ ni arusul wọlé àmbìyà àwọn òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ tàbà lérò kìí ṣe àwọn wòlíì tí ń rìn káàkiri lọ́dọ̀ wá ń bí o wọ́n ó dáhùn sí tí ó di dáadáa tí wọ́n fi rùgbọ́n lẹ̀ láìyà títí tí ó ti ta kókó kódà wọ́n lè pọ́n aṣọ wọn lè pọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yóò bí àwọn oríṣiríṣi àwọn kọ́ ní jójìṣẹ́ ọlọ́ àwọn orúsù wọ̀lá ń bí yá àtàwọn ànábì ọlọ́run ta lè pé wọn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn tó wà nípò kejì a ní asidikun àwọn olódodo àwọn olódodo nínú wọn ni Abubakri ní ìkẹ́rì pé orúkọ ẹ̀gán wọ́n sọ pé Abubakri Siddiq àwọn tí a máa gbọ́rọ̀ ọlọ́run lódodo wọ́n èyí rí ọ̀rọ̀ ọlọ́run wọn èèwò lẹ́ẹ̀mejì ṣé bó ti rínú bó ti rínú wọ́n ti gbàgbọ́ tí wọ́n ni wọn ò níṣẹ́ ìnáwó kìkì ọlọ́run ṣàánú mi yóò rán lọ́rùn jẹ́ ọ̀rọ̀ lọ́rùn tàbí afọ náà ni a ti ti àwọn tí ogun ẹ̀sìn tí wọ́n pè iṣẹ́ ìdí Yorùbá ṣùwádà àwọn ẹlẹ́ẹ̀kẹrin ń kọ́ alìmọ̀rọ̀bìtún alìmọ̀rọ̀bìtún àwọn tí wọ́n ń ṣọ́ ìloro gbòdì aṣọ́gbòdì àbáwọlé ìlú Islam kí àwọn ọ̀tá kí wọ́n má wọ̀lú láti bà ìjọba Islam láti bàjẹ́ tàbí kí wọ́n dorí rẹ̀ kodò àwọn ikọ̀ karùn-ún ó ní àwọn tó ṣe pé lákàáyé wọn kò pé lọ́nà kàbí lọ́nà míì àwọn àkọ́kọ́ ni àṣìgọ́ọ̀ àṣìgọ́ọ̀ àwọn ọmọ ọwọ́ àwọn ọmọ kéékèèké tí ò tí ìbàlágọ́ fún ìbàlágà wọn èdí ìfẹ́ ni ọkùnrin bá ṣe ń sọ́nlẹ̀ Yorùbá àwọn kejì nínú wọn ò ní alìmọ̀jà ní al mẹ̀jàní àwọn wèrè yẹn ni àwọn ayírí ọlọ́ọ̀mọ́ ìwà lórí o nínú ẹ̀rí tí wọ́n tún mú wá fún àwọn tí láàká ìrí wọn ò pé wọ́n ní arúbá àtún ọmọdé ti ẹwà nínú sọ̀rí ìjámi ìṣẹ́ kàlàlùbá ní wọ́n ní ànábì ní arba'atun hatajuna yawm al-qiyamah rajulun asammu la yasma'u shay'an wa rajulun ahmaku wa rajulun hari wa rajulun mata fi fitrati fa'amala asum fayakun rabbi lakọ̀dìjá alìsílámù àmà asìmà òṣè à wà á mẹ́lẹ̀ ahìmẹ̀kú fàyàkúlù rọ́bì já alìsílámù wà máa kìlù ṣe à wà sílìyàn yàbìfúnani ìlìbáàdì wà á mẹ́lẹ̀ harimu fàyàkúlù rọ́bì lákọ̀dí já islam wà máa kọlù ṣe à wà á mẹ́lẹ̀dì wọ́n sàfi fìtàrọ̀ àlàyé nìyí hadithi ni anábì sọlọ́lá ṣékà alalbani sọ ààrẹ nínú sọ́yìn jami wọ́n ni anábì sọ pé àwọn mẹ́rin kan wà lóòjọ́ alkiyama àwọn ó ráwàá wí tàbí wọ́n rí àrùn jàre wúra àrùjà alákọ̀ọ́kọ́ ni rọ́jùlọ àsọ́mù láyé mẹ́ òṣè a ó dí tàbí lòdì kò gbọ́rọ̀ kankan rí kò mọ́ tí ń lọ rárá ahmeku omugbo harimu ẹni tó jẹ́ arúgbó kùjọkùjọ tí ò tún mọ̀ nǹkan kan mọ́ tó ti dọ́ lékè àti ẹni tá a tó kú ní àsìkò ìgbà tí kò tó jíṣẹ́ kankan tó jíṣẹ́ fún wọn bẹ̀ gbọ́rùgbó sí yé wọ́n ní onog tí ò gbọ́ wà ń pa òkú gbọ́ nǹkankan wọ́n ní ìsìláàmù dé wà máa asìmọ̀ òṣìyà òun ò gbọ́ nǹkankan kìí ṣe àwọn tí wọ́n ti ń lo sign language yìí o gbọ́rùgbó sí yé gbé sign language wà báyìí ní ìjọ kò mọ̀ nǹkankan tiẹ̀ òun ò gbọ́ nǹkan wù òmùgọ̀ ó ní ìsìláàmù dé bá òun lẹ́ni tí làákàyè òun ti ẹ̀gbé nǹkan kan tó làákàyè òun ṣe kí ni kò gbé nǹkan kan mo a ti sọ̀tọ̀ méje sẹ́yìn nígbà tá à ń sọ òun àti tani òun àti ayíríwèé arúgbó ń tiẹ̀ wọ́n ní làkọ́díjà islam wà máa kìlìṣà ìgbà tí islam dé wá bá wọn ipò tó ń wà ìfòfò òjò ẹ̀mọ́ tí ń jẹ́ islam ó mọ́ tí ń lọ gan wọ́n bèèrè lọ bàbá kí lẹ fẹ́ jẹ ah nígbà tá a fi wà lẹ́kùn àní tá kí lẹ fẹ́ jẹ oh sorry sorry ọ̀rẹ́ òun ló ń jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ yẹn àwọn jọ sí ewé bí nígbà táwọn wà lóko báyìí báyìí so ìgbà yẹn ló mú islam dé bá ipò yẹn ló kú sí rògbò tí wa ọlọ́run kó ṣàánú wa òun díẹ̀ wọ́n á ní àwọn wọ̀nyí àwọn ìyẹn wọ́n wà ṣe wọ́n gbé olùpèpè kan dìde fún wọn lọ́jọ́ alkiyama olùpèpè yẹn ìyá ni yóò sílẹ̀ ilé yìí wọ́n ránṣẹ́ sí wọn níbẹ̀ náà and òdòkúlò náà ní tí ó sọ fún wọn ní kí ẹ lọ wọ náà gbogbo yìí faman dákọ́lá a káàna ti ààlé ìbáàdàn wà sàlámà ẹni tó wá lọ wọ náà yẹn nú wọn yóò kàn rí pé sóhìbá ilé ìhà àwọn tó bá pọ̀ tí yẹn àwọn ni wọ́n wà dojú wọn tí wọ́n so ìdánwò tí wọ́n nù ṣe pé láyé ànábì pè wá nílùú maka gbàtánàbí ń pè ìjọ yẹn ìpè tó ń pè pàápàá tó bá ti di mọ́símùlẹ̀ hajj lásìkò hajj ilaha tuflehu ẹ sọ pé la ilaha illallah kẹṣù ríire alárọ̀ ní sọ la ilaha illallah ìtàwọn sọ ní pé àjá àlà àlìhà ìlàhàn wáhìdà àdàṣe ọ̀rùjáb tó fẹ́ sọ gbogbo ọlọ́ndẹyọ kan èèmọ̀ ló gbédé torí wọ́n mọ̀

òdúkúrú ní ìmáti aláti ànàmtù aléìkù ẹbẹ̀ ẹ̀yin Banu Israel ẹ rántí ìdẹ̀ra mi tí mo ṣe fún wà ó fú bí àdí kúfì bí àdíkùn àdéhùn tí mo bá yín ṣe ẹ pé ìmí náà pè ti yín náà wà ìyá ayá fárọ̀hàbù èmi ní kẹ́ bẹ̀rù ṣùgbọ́n níbi kìí tí wọ́n bá lọ wo blood pressure ìfúnpá ẹ̀ lásìkò yẹn yóò ga ni ìpáyà yóò àmọ́ sákìdí ẹgbà mí ṣàngó yóò bẹ̀rù ìṣàngó yẹn ṣùgbọ́n tẹ́ bá ní màá bẹ lọ́n fún ọ kò ní dáhùn torí pé kò gbọ́ lọ́n yẹn gbọ́ ṣùgbọ́n ṣàngó yẹn kò wá nímọ̀ fara ẹ̀ sí ni ààbọ̀gún gbígbóná fún ọ ní ìsìn ó kú dànù ni yóò máa bẹ̀rù káàkiri mọ̀wé agbọ́gbìn ẹ̀yí àwọn ò mọ̀ ara ẹ̀sìn ni ẹ̀rù bíbà ẹ pàdìfà owó fìrí ó kú fìrí àyà ọjà kò ní wo bẹ̀ láyé owó fìrí ó ṣe kí ni ó kú fìrí wàláì kò ní wò yóò bẹ ẹ̀rù mọ̀ bá àìwó bẹ̀ gan àyà rẹ̀ ó jà kò ní gbórí sí lókè tẹ́ bá wọ ọkẹ̀ gbáyìí pìpìpì ní ní bá ní ọlọ́run a máa ṣe zìnà o kò ní jáyà ìrọ̀rùn ní ó fi ṣe ọlọ́run ẹ má mutí kò ní bẹ̀rù ìrọ̀rùn ní ó fi mú kódà yóò tún àfá àbáwo ni ẹ máa bọ ẹjẹ́ kí wọ́n fún yín ní gúdà kan ṣùgbọ́n tí wọ́n bá sọ fún wípé ògùn ó pa báyìí kẹ́ni àfá ìwọ́n sọ pé à ń tẹ́ ṣe ọlọ́run ó mú yìí yé ìbẹ̀rù ìpáyà ìyáyà farhabu àbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ń àwọn Yorùbá tí wọ́n ní ọlọ́run ní kábẹ̀rẹ̀ bẹ̀rù òun ní ẹ̀kan kábẹ̀rù ayé nígbà ìgbà àwọn nígbà ẹgbẹ̀rún ayé wa o bẹ̀rù ayé o wọn ò ní sọ wípé bẹ̀rù ọlọ́run bẹ̀rù ta ni wọ́n pè ayé so àwa ò mọ̀ wà lára ti mọ̀ tún mẹ́ àwa ò ní mọ̀ wípé nínú ìjọsìn nínú ẹ̀sìn ó ní ìmọ̀ múyàn ní bàbá àsàlẹ̀ kàbáláfẹ́yìntì inú ẹ̀sìn ló wà ní ìmọ̀lẹ̀mọ́ọ́lá wọ́n ní ìmọ̀ ẹ̀nà sí lọ́lọ́wọ́ bá sọ olùrànlọ́wọ́ bàbá àpàlẹ̀ aláfẹ́yìn ẹ̀rí pé kò sẹ́nì gangan nínú Yorùbá òtẹ́sí òye ò tí ọ̀rọ̀ tọ́ ìdílé yóò ní bàbá kan tó gbójúlé níbì kan ah, tó sọ̀rọ̀ bá ti dàrú ọ̀dọ̀ bàbá ńlá lọ gbogbo tí ń ṣe ọ́ yóò rí yóò sọ ètò afá ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ṣúgà ìgbà míì ṣúgà lásán náà ni wọ́n ní kéèyàn fáwọn afọ́jú fi tọrọ ìgbà wọ́n kàn ní kó iyọ̀ àtọ́ka bàbà kó rò pọ̀ mọ́ra kó fáwọn dábà rẹ̀ lọ ní ìsìn bàbá yẹn lọ lọ́rùn bí bàbá yẹn bá wá kú láì jẹ bí bàbá yẹn láì ṣe ìbátan bàbá kú ní bóyá oko ìlú wọn tó jìnà kò ń wà ń pọ̀tá ẹkùn tí ẹ ó jù tàwọn ará alìlọ kí ló wá dé ààrùn ah, hmm. tẹ́lómi bá dẹ̀dẹ̀ nìyàn ti kú tó sàǹsùn kún ìtumọ̀ pé olóore òun lọ olóore tí ń sọ kìí ṣe pẹ́ni tó ràn lọ́wọ́ tó yà lówó pé ẹn babaláwo lọ tó lòun kún pé ráwọn aláfẹ̀yìntì ní ìbáyìí gbogbo tí wọn tó ọlọ́run kó ṣàrọwà tó tó náà dá tánà bí sọ pé kúlù la ilaha ṣùgbáwà ọmọ tún mẹ́ níbí tó lẹ́bìrí mùsùlùmí tí wọ́n bá ní wọ́n ń ṣèsọjí lókè gíní kan yóò lọ tí wọ́n bá ní kẹ wá o fúngbàlà yóò lọ kò síbi tí èé lọ ẹnu lọ́lọ́ àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nípa olórin kan tó sọ̀rọ̀ oògùn ṣíṣe tó ní tòun sáà ní pé kí tòun ó dá òun ò bá tẹnìkankan jẹ́ ó wá ń sọ̀rọ̀ sáwọn àfá ìpé ṣe bá àfá yẹn pé àwọn sọ tàwọn síta pé ìgbà àwọn jọ ń pàdé ní ogun náà dáadọ́ wọn sọ ní of course sáwọn àfá ò jẹ́ káwọn èèyàn ó mọ̀ wípé iṣẹ́ ń pè ní jọ́sìn ó ní Islam mùsùlùmí ni tẹ́lẹ̀ ó wá ní òun fẹ́ lọ máa ṣe ẹ̀sìn àbáláyé so-called ìṣẹ̀ǹṣe òun kéwú dáadáa òun àtàwọn àfáà jẹ́ ìmọ̀ ń fi àwọn àfọ́ òun rí ìdí láwọn jọ ń ṣe ń gbà yẹn bó ṣe sọ wípé nígbà míì báwọn bá ń ṣiṣẹ́ lọ ó máa ń gba káwọn bọ̀gún táwọn bá ti wá lọ bọ̀gún yẹn ni táwọn ń sà yẹn ó tó wá bọ́ sí ṣe bí ògún gangan ni bàbá àwọn ń bọ tẹ́lẹ̀ pé kóun kúkú kúrò kóun lọ mọ̀ bọ̀gún kò kú mọ̀ ṣògùn òun lójú pa nígbò rẹ pé báwọn bá kan tẹ̀sùbá àtijì tọ́rọ̀ bá bọ́ sí àwọn ó padà lọ bọ̀gún ni ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó fún alágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ ṣòyídà àwọn ìyẹn èyí tó bá ti wá wọná lọ́nà wọn ṣàkó tó tẹ̀ láṣẹ nìyẹn yóò wá bá iná yẹn ní kíni bardan wa salama ní tútù àti ọlà òun lọ máa jẹ́ náà èyí tó bá wá yarí tó lóhun lè wọ náà ó ó mẹ́ pé gbà tó wà láyé tó bá wà tí wọ́n bá gbọ́ ìgbà iṣẹ́ tó jíṣẹ́ jẹun náà kò ní tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ ni ó tẹ̀lé àwọn yẹn wọ́n dojú wọn bolẹ̀ wọ́n wọ̀ wọn wọ̀ náà ọlọ́run kó ṣàánú wa wọ̀ tó ń torí náà ìdí ìyẹn táwọn àfáà bí wá sọ pé àwọn wọ̀nyí náà wọ́n ń bẹ lára àwọn tí ó ṣe wípé wọn ò ní léèrè ọ̀rọ̀ lọ wọn nù sàárè wọ́n wá kó àwọn yẹn mọ̀ àwọn tó yẹ pé mọ́ta island ti tọ̀rọ̀ ó ti kú kò sójíṣẹ́ kankan kò sánàbí kankan tó wá bá ń bóyá nù gbó kan ló wà ń gbà náà jíṣẹ́ òdọ́dọ̀ wọn àwọn òjíṣẹ́ òdẹ́bẹ̀ rẹ̀ mọ̀rọ̀kójí ahamaku ó ní dédọ̀dọ̀ yẹ̀ ni àbó múbọ̀lá lè gbé tí wọ́n sọ pé ò lóòkù dédé rẹ̀ òun náà sọ kí lòun mọ̀ nígbà tó ń wà láyé ní jẹ́sùn jẹ́ àti ẹni tí ò gbọ́ nǹkan kan nínú ọ̀rọ̀ lo ansa ìfún òun ọlọ́run wọ́n ní kò ní dé ọ̀dọ̀ àwọn yẹn ní ọ̀rọ̀ ṣe kò dàrú ẹ̀yẹ́ ká tẹ̀ níwájú àfáà wá ní anẹ́ẹ̀sù sàlásàtù àkùsáàmì asọ̀yẹ náà ìwẹ̀ láti bẹ̀rẹ̀ títà parí ìjókòó tó lọ sí nìyàn àwọn ọmọ ènìyàn lápapọ̀ mẹ́ta la pín sí mọ́mìnà kúlà mọ̀mìnì pọ́nbélé wà mùnáfikún àti mùnáfikì wà á dánilì kìsmáni yúftanun mọ̀mìnì pọ́nbélé àti mùnáfikì ádáwọn òunú sàárè wà sáàlì ẹlẹ́ẹ̀kẹta kò fárùn kúlà àwọn kèfèrí pọ́nbélé fàfífì nothing khilaf ẹnu òkò lórí pé ṣé wọ́n ó béèrè ọ̀pọ̀lọ wọn nù sàárẹ́ àdúgbò ní béèrè àti ṣàlàyé ìjókò tó lọ àwọn kan ní wọ́n ó béèrè lọ kìfìrí gbàdán béèrè lọ mùmìnì wọn ò ṣe kí ló níbo ní ti ń bọ̀ tí wọn fi ní béèrè lọ rẹ̀ àwọn kan ní kí ni a fẹ́ bí kò síyè méjì pẹ̀lú ọmọ náà ni kò kírun rí kò gbààwẹ̀ rí kò mọ́ lọ́n lọ́kan kí lẹ tún bá béèrè lọ rẹ̀ kó mọ́ lọ́nú lẹ́rẹ̀ tààrà mùmí nílà ń fi èméjì pé ṣé gbàgbọ́ rẹ̀ dénú tàfẹ́ dánwò lórúkẹ́ àṣàlàyé ní ṣókí bá wọn ọlọ́run gbogbo wọn ní àgbọ́yé rẹ̀ a sọ fún wa pé Ibn al-Qayyim ṣe ìsìnkú Ibn al-Qayyim ṣe ṣe ìsìnkú ẹ̀míyà nínú kíra àwọn àrọ́ àwọn ní wó bèèrè ọ̀rọ̀ náà lọ́wọ́ ọlọ́ọ̀tọ́ aláàlẹ̀ lónìí a ọmọ tẹ̀síwájú pé altus alùlè umamu asáàbìkọ altus alùlè umamu asáàbìkọ àwọn ìjọ tó ti dé ṣáájú bíbí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìjọ ànábì Nuhu ànábì wa Hud táwọn ti jọ áàdì ìjọ ànábì sọ́ọ̀lì àwọn samúdù ní ẹ àwọn ìjọ ànábì àwọn ìjọ Musa Daud Suleiman Zakaria Iliyasa tó sápọ̀ báhùn Zulikifli gbogbo àwọn ànábì ọlọ́ntọ́lọ́ndá akọni

lè anna ìdàká nẹ́tì àdí ilé umma wáyé aṣọ́rọ̀fù lè umma mi tús àlú fàmìndú ní ha bá bí áwùlá ẹ̀rí wọn kìíyàsì ni kìí ṣe ná sún sọ̀rẹ̀ wọ́n ní nígbà tó ṣe wípé ìjọ ti wáyé tànábíwa Muhammad sallallahu abẹ́mù tánàbí sọ́bẹ́ sallallahu alaihi wa alihi wasallam tazawwaju liwaduda liwaluda fa inni mukaththiru bikum li umama yawm al-qiyamah náà àti ẹgbàwá ní ànábì ní àwa ni akán ìdé ṣùgbọ́n àwa alájà ṣáájú ní kíni lọ́jọ́ al-qiyamah wa ma ashba dhalik tus'al ìjọ tó tànábì sallallahu alaihi wa là ń sọ yìí pé àdán gbogbo wa wò nínú sàárì àbèrè ọ̀rọ̀ àfàmọ́rin yẹn bá ti ṣàdáyẹn rí wọn tẹ́rì wà fún yẹn nínú Quran tàbí inú súnà fàmíndú ha àwọn ìjọ ànábì ọlọ́run tí ipò tí wọn ò tó ti àwọn ìjọ yẹn ò tó ti wa jẹ́ ọmọlẹ́yìn ipò nù ṣe ga tó tó ipò àwọn ti ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn ànábìwa Muhammad sallallahu alaihi wa sallam ipò tí wá ju ipò tàwọn ọmọlẹ́yìn àwọn tó ti lọ́lọ́ ọ̀rọ̀ míì tún nìyẹn insha Allah a tìrìtì àṣàlàyé rẹ̀ Ramadan nígbàtá ń ṣe tẹ̀síìrì súra ẹlẹ́ẹ̀kẹsàn-án ayà ọgọ́rùn-ún súra 9 àyàwá 100 as-sabiquna al من السابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بالإنسان رضي الله عنهم ورضوا أعد الله لهم جنات تجري تحتها الأنهار تجري من جايات ọlọ́run wọn alágbọ̀yọ́ rẹ̀ wọ́n ní mímbá bí àwọ́lá a

bí i umar àti kẹta ọ̀ wípé sheik islamic tẹ́míyá ní ẹ̀rí nípa àdánwò ó ní ọmọ ènìyàn àádán wọn wò nínú sàárì wọn gbólóhùn ọmọ ènìyàn tí bù tí ẹni yá sọ ẹni sheik islamic wá ń ṣe ìfọ́síwẹ̀ pé kìí ṣe gbogbo èèyàn pátápátá ládánwò àwọn tí wọn ò ní dánwò tó lẹ́rí láti inú tírà ọlọ́run àti láti inú ọ̀rọ̀ ànábì láti ṣàlàyé yẹn kí n tètè fi kún àwọn míì wá máa dákọ̀ àwọn kan tí wọ́n ní bèèrè ọ̀rọ̀ lọ wọn nù sàárè tí ò sẹ́rì fún nínú Qur'an tí ò sí fún níbo nínú súnà ànábì ní àdíṣù lálàáfíà ẹlòmí lè sọ pé àwọn tí wọ́n lọ́wọ́ alúwà ìyẹn ò kàn mú àwa torí pé kò sẹ́rì àríkanú Kùrán a ò sì rí ka níbo nínú súnà náàbì wípé àwọn tí wọ́n bá lọ síra wọn mọ́nú yàrá kan tí wọ́n ń ṣe láìlá ìlàlá láìlá ìlàlá fọ́gbọ̀n ọdún àbí fógójì ọdún àwọn ìyẹn wọn ò ní dán owó ní sàárìyà ọ̀rẹ́ rí ìtawà ríkà ni wọ́n wà tí wọ́n ti tira wọn kí wọ́n tún jìyà lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá jọkùnrin nítorí ìdí méjì ìdí àkọ́kọ́ wọn ò kírun jànmọ́ ẹlòmíìsì ní mọ́ṣáláṣí ní lẹ́gbẹ̀ẹ́lé rẹ̀ olóòwò alúwà tó ń gbọ́ bí wọ́n ń pèrún ẹ̀ márùn lójoojúmọ́ tí wọ́n bá sì fi ẹnu pèrún tí èṣe láòsìkà yóò gbọ́ náà kò dá kò lọ kírun àyà kùránì sọ nípa yàmọ̀ yókùsáfú àǹsáàkìn yàmọ̀ yókùsáfú àǹsáàkìn ọjọ́ tí a ó sì gàgà lójúgo wàyìdì àwọn ilà sujúd a pè wọ́n kí wọ́n ṣe kí wọ́n forí balẹ̀ kí lọ́lọ́ lẹ́yìn nílé ìyẹpẹrẹ ó bò wọ́n dárú tẹ̀síwájú wakọ̀dí yúdí áó ìlà ìlàsùjú ahún sàdìmọ̀ ayà ní nìyàn a ti pè wọ́n sí ìforíbalẹ̀ nígbàtí wọ́n wà láyé ìjẹgbọ́wà mú túnmọ̀ sọ tí wọ́n lálàáfíà tí wọ́n foríbalẹ̀ tẹ̀síra ayà yẹn àwọn mùfàsírù mínà sọ̀hábà wọ́tàn àbìrí wọ́n wá ní yìdì àwọn ilà sùjú a pè wọ́n pé kí wọ́n forí balẹ̀ láyé bìlì àdán wà lè ikọ́ ọmọ yìdì àwọn ilà sùjú síbìlì bìlì àdán wà lè ikọ́ ọmọ a pè wọ́n láyé pé kí wọ́n wá forí balẹ̀ fọ́lọ́hun pẹ̀lú ìrun pípè àti kí ni ìgbérun dúró ìkọ́ ó ti wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí olóòwò wà ní alúwà ìwà kírùn yẹn ọkùnrin tó tó jà àwọn èèyàn tó tó náà sọ pé kí èmèrí kan sọ pé kírísẹ̀ náà amúsìmò pè wá sẹ́ńtì wọ́n ní wọ́n ti pè ní pẹ̀lú ìrun pípè tẹ̀ gbọ́ àti kọ́mọ̀ tẹ̀ gbọ́ tó rẹ tó lòun wà ní alúwà sí ìwà kírùn mọ́ṣáláṣí ilé ẹ̀sìn nílẹ̀gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí tí wọ́n máa lo microphone speaker yóò dọ́ ẹlẹ́ẹ̀kẹta odidi ọgbọ̀n ọdún ẹlẹ́ẹ̀kejì odidi ọgbọ̀n ọdún ni òkìkí jímọ̀ tó jù wà ní ya àyà kùránì sọ pé yáyọ́ lẹ̀dínà àmọ̀nú ìdànú sọ́lá tí wọ́n bá ti pèrún ní jùmọ̀ jímọ̀ yẹn pé kò tí wọ́n ti pè torí pé nínú ìlú jímọ̀ lè mẹ́jẹ ilé ẹ̀ nígbàáyà àtàdí àwọn èèyàn wá láti kọ́ríyà láti gbogbo pé láti oko àwọn e, e, e, abúlé kò wọ́n wá sí ìgboro láti wá kíjímọ̀ tí wọ́n bá ti kíjímọ̀ tán wọ́n tún wọ́n padà ọlọ́run wà ní alúwà ó wà ní ìlú wọ́n ti kíjímọ̀ fọ́gbọ̀n ọdún kò jáde wọ́n ní ah, àwọn èèyàn wá yìí pé kò rọrùn kò rí ìgbàgbọ́n kò kí jímọ̀ fọ́gbọ̀n ọdún àlàyé wo ni ó ṣe fọ́lọ̀ nígbàtí kùránì clear ha sọ̀rí ha very clear yẹn pé kò rújú kò dẹ̀ kí jímọ̀ ẹnìkan sọ pé àwọn ìyẹn tí wá ọdún ló fi ṣe yàrá àwọn ìyẹn ò ní ọlọ́run béèrè kankan lọ wọn ní kó ṣe kò ṣe àbówà ọdún ìtọ́lọ̀ fẹ́ ká ṣe olùsọ́ wà ìgbà kúdíyà ti sọ̀lá ti fàntẹ́ṣìrú fil abdi wà bẹ̀tàbù min fadlillahi wà kúrù lọ àkàfíra la'allakum ṣúfihùn lọ́lọ́nsọ tí wọ́n bá ti parí jímọ̀ ẹ̀fọn ká sórí ilẹ̀ wà bẹ̀tàbù min fadlillahi nínú ọrẹ àjìlọ́lọ́ ìtumọ̀ wà àmọ́

mọ̀láíkà ó fọyàn wọ́n fún mi ọmọ yẹn nígbà tó pé tiẹ̀ ní í ṣe àgbàgbọ́ àwa yòókù bò láàyè jẹun kan là ń jẹ àwọn nǹkan ní ṣíṣí oúnjẹ gbogbo wá ti lọ wọ kan láti ẹ̀fẹ́ fi wọ́ kìí ọdún ó ta ni ó gbálẹ̀ ta ni ó gbogbo àwọn ojú ọ̀nà ẹ́ mo fẹ́ gbọ́ bandit akẹ́kọ̀ọ́dì ibi tó wà <laughs> ó ti ṣẹlẹ̀ rí nínú ìtàn táwọn èèyàn lọ jókòó tí wọ́n ṣiṣẹ́ báwọn ṣán láwọn ti ọlọ́run bọ̀ ọ̀rọ̀ ọjọ́ mi yìí lórí nǹkan bẹ̀rẹ̀ pé àwọn nǹkan ti ṣẹlẹ̀ sẹ́yìn gidi táwọn èèyàn máa múrò rí tó ń tẹ́ ń pè ní hayati tó ọlọ́run kó ṣàánú afẹ́ni tó bá kúrò nù gbòrò wí wá lọ núgbó kí wá náà kúrò nù gbòrò ká lọ núgbó ká lọ mú lé mẹ́ wọ́n ẹ ká máa tẹ̀síwájú ọlọ́run ṣàánú so ìdá àwọn èèyàn míì máa ń ka àwọn tí ò sí nínú wọn táàrẹ́ rí fún wọn ò ní ara àwọn tí mo ní béèrè ọ̀rọ̀ lọ wọn nù sàárè ẹlòmíì lè sọ pé obìnrin tó pa bẹ́ẹ̀rẹ̀ mọ́ kò mọ́kùnrin míì látijọ́ tó ti délé ọkọ ọkọ ẹnìkan ló gorí ẹ̀rí kò sẹ́ẹ̀rì kankan fún mòmí níní kódà kìí ṣe ṣẹ̀yìdí kò sínú àwọn ti dìkún ó rẹ̀ jẹ́ mòmí ní àdẹ́bì sì ní a ti sọ fún mi gbogbo yí láàdánwò ló sàárì tó ìyẹ́jọ́ lẹ̀ sọ àwọn èèyàn máa ń sọ àwọn oríṣiríṣi nǹkan tí ò sẹ́ẹ̀rì fún ọlọ́nkúnràn wà lọ́wọ́ gbogbo èèyàn yẹn yàtọ̀ sáàtà àzọ̀ fí kùgbù rí ì àádọ̀wọ̀n rò níbo nínú sàárè wọn ṣékì fleming ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ṣàlàyé àdánwò yẹn ló kọ́ sọ yẹn ìbéèrè bá bí wọ́n yẹn ló ti ṣàlàyé lọ yẹn ó wá fẹ́ ṣàlàyé nínú sàárè wọn ó ní jámù kọbírì ó ní jáǹpè ní kùgbù ó ní àwọn sàárè kìí ṣe sàárè ẹyọ kan grave graves sura of graves ni kubur kọbùrù ní kí ni ẹyọ kan méjì ń kọ́ kọbùrọ́ ní tó bá ti ju méjì lọ ń kubur àwọn sàárè ó kọ́kọ́ ṣàlàyé gírámà fún wa díẹ̀ wàíyá mẹ́tìfánulè àmúwà ààyè ibi táà máa ń sin àwọn òkú sí ni wàlìmọ̀rọ́dù máa hùwà àmú ó ní ṣùgbọ́n tí wọ́n gbà lérò pẹ̀lú sàárè bí àwọn sàárè yẹn ó pọ̀ ju ibi tá àtàrí pé wọ́n sin òkú sí ní gbòjì lọ graveyard ìgbòjì òkú ó ní ó yàtọ̀ ó jù bẹ́ẹ̀ lọ fàyàṣmẹ́lò lè bá rùsàk ó kó sínú ìgbésí ayé tó ń wà lẹ́yìn tàbí tí ń bẹ lẹ́yìn láti ìgbàfẹ́mi ti bọ́ lára ọmọ ènìyàn táwa ti pè lókù láyé títí di ọjọ́ àlèkìyàmọ̀ ọjọ́ dágbé ìdìde yẹn ó ní kọ́bùrù yẹn sàárè yẹn ó kó sínú wà wà máa bẹ́ ìnà mọ́ òfìlì ìsá ní wà kìyàmì sá ọ̀gbẹ̀mù sọ ó lè oní tí ń bẹ láàrin ikú ọmọ ènìyàn àti ọjọ́ ọ̀gbẹ́ ìdè àsìkò ibẹ̀ ipò tẹ́yìn wà yẹn là pè ní bá àyè tó wà yìí sàwáún dúfinà lè mẹ́yí áwù àkàlàtù sẹ̀bá filibari áwìlì àìtàn filibáhìrí áwù àtìlàfàtù àrùyà ó ní ọmọ ènìyàn ìdájọ́ kan náà ni sàárè na ló wà kò kì bá jẹ́ pé a sin sínú lẹ̀ tàbí àwọn ẹranko abìjà ni wọ́n jẹ bóyá kí ni wọ́n kàn pa wọ́n wá pín jẹ ìyá bàbá ọmọ bàbá àwọn ẹkù tiger bàbá àwọn àmọ̀tẹ́kùn àwọn leopard bàbá àwọn ìkokò àyẹ́nà agbogbo àwọn ẹranko abìjà tí wọ́n jẹ ẹran yẹn àwọn ni wọ́n pa wọ́n tún wá pín jẹ ní kéde ìgbà tí wọ́n jẹ ó kú kákàá kákàtìlẹ̀ gungun àwọn ìkókò tí wọ́n àyẹ́dà àwọn eégún àwọn amọ́ fọ́ eégún tí wọ́n pàwọ̀ wọ́n ajókòó tí wọ́n jẹ gbogbo ẹ̀ filibab lórí ilẹ̀ ọwìlẹ̀ àìsàn àbáwọn ẹja inú omi ló jẹ́ ó bóyá ó jábọ́ sínú omi àwọn ẹja kan wéèlì kan gbèrè tàbí ṣáàkì sáka ó jẹ́ tàbí àwọn ọ̀ní crocodile àbí ńgbà tó wà ní omi ló kú sínú omi àwọn ẹja wá ń jẹ díẹ̀ díẹ̀ tẹ̀m̀bá àwọn ẹja kéékèèké wà máa ń jẹ tẹ bá ju odidi ewúrẹ́ sínú pọ́ọ̀dù wọn ó jẹ tán lòbóyá tó ṣẹlẹ̀ ó ní gbogbo obi tí wọ́n jẹ́ sí ó ti wà ní sàárè rẹ̀ náà nù oníwàzọ́ìr annali fitnata látakúrò ilá ìdá ìǹkà àkìlì àwálù dìníyàwíyà èyí tó ṣe tó hàn tó ní pé ìbéèrè yẹn ò ní wáyé àyàfi ìgbà tí ìṣesí ìṣẹ̀lọ ilé ayé bá ti tán ìṣẹ̀mí ti tán fún èèyàn ìgbà náà ní ìbéèrè yẹn ti wá ló lè wáyé wàsálàmọ́ ìlà ààlàmìlì ààfìrọ̀ ọ̀sùnlìmọ̀ submitted yẹn pé ó wá lọ bọ́ sí ìgbésí ayé ètò wà lẹ́yìn ikú fàídàtà àkọrọ gáfùnóhù yawman aw aksar ẹni tí wọ́n tó kú yìí tí wọ́n bá lọ́ra láti sin wọn ò tètè sin fún bí ọjọ́ kan àbí ọjọ́ mélòó kan lámìyàkùn ní ṣòhálù àtà yìdìfà wọn ò ní àwọn mọ̀lẹ́kà ní kí ìbéèrè ọ̀rọ̀ lọ rẹ̀ títí tí wọ́n yìí sí tí ẹnìkan kú ní ìsìn wọ́n á lọ jù sínú omi ní àwọn ó sí ní next week wọn ò ní kí ìbéèrè ọ̀rọ̀ rẹ̀ di next week yìí àbí wọ́n bẹ́ẹ̀ sí wọ́n lọ fi sínú yìnyín oṣù kan someday tó bí someday sí ní ẹnìkan lóṣù kan ti pọ̀ ọjọ́ mélòó lóṣù kan sí jọ́ kí ẹni tó lọ́jọ́ tó kéré jùlọ sàárè kọjọ̀ gbé ìdí gangan tó dé ẹgbẹ̀rún ọdún kan ní olù nínú àlàyé apá àwọn apá pẹ̀lú ẹ̀ ẹni tó lò kéré jù nínú ẹgbẹ̀rún ọdún kan ní olù gbígbà gbogbo ayé bá ti parẹ́ tí ò sí ọdún ayé wà ní ọlọ́run rẹ̀ ni ó béèrè lára rẹ̀ Allah rọ́sùnà yẹ́pàá nẹ́fṣà límọ̀nìlì mólì kò lè yàwó tí bá ní kápá lórí láwùnáka wáhìdì lẹ́ni yóò jí ìbùrù kò sí láwùnáka àhàjì ẹnikẹ́ni kan ò ní sí ẹ̀dákẹ́dá kan ò ní sí dára ẹ̀ ló gbé lè láhìwá ìdìlẹ̀kọ̀ hàpù àti aláà ni àṣò alágbára olùkápá ìgbà náà ni ó sọ wá jí mọ̀lẹ́íkà tí ó fọn fèrè ìdé kú mú ẹ dìde ìgbà ẹni gbogbo èèyàn ẹgbẹ́ wà dìde padà fún ìdájọ́ ìnà sọ pé kúlù ṣe in fáà ní mọ́mọ́ fi kọrin kúlù ṣe in fáà ní ìlàlá ọ̀gbà gbogbo nǹkan ni ó tàn pátápátá á subhanallah gbogbo nǹkan ni ó ṣe kí ni o ni ó tàn pátápátá ọlọ́run nìkan ni ó ṣe kí ni o ni ó ṣe wọ́n kó ṣàánà sàfáà ni ṣùgbọ́n tí ẹ bá ṣe pé ó ní fàídà tààfà àti ṣàlàyé náà kọlù ù fàyù kọlù lè rọ́jùlì ṣéèkì fẹ́ni wá ń tẹ̀síwájú ó ti fẹ́ bọ́ sọ́rọ̀ mi wọ́n wá sọ fún èèyàn kan alẹ́kọ́ ìlú mẹ́lẹ́káì àwọn tí wàyùjìlìsáàmì yìí wọ́n wà gbé jókòó nínú sàárè sàárè tàádá yẹ pé gbogbo ẹ̀yẹ tí ò lè tẹ́yẹ̀ ò lè gbéra yẹn lójú ti wà ní ẹ̀wọ́n wà mú jókòó tí wọ́n bá ti mú yà aláàní ì máa القرئ نعال المنصرفين عنه وهم يسألانه ولهذا كان من هدي النبي صلى الله عليه وسلم أنه إذا دفن لميت وقف عليه وقال استغفروا لأخيكم واسألوا له التثبيت فإنه لآن يسأل رواه أبو داود في الجنائز والهاكم وصاه أي الهاكم ووافقه الذهبي من حديث عثمان بن عفان رضي الله عنه قلت أي محقق هذا الكتاب وسنده صحيح àlàyé àwọn mọ̀lẹ́kà yóò gbèjòkó débi pé nígbàtí òkú yẹn táwọn tó lọ síbi sàárè rẹ̀ tí wọ́n ti lọ sí yẹn yóò gbọ́n kọ́rí ìyẹni jíjì ẹsẹ̀ lórí ẹ tó wọ bàtà tó sún kẹ́rẹ́ ẹ tó kàn ìkúrò mẹ́rin bó ṣe sún kẹ́rẹ́ yẹn yóò gbọ́ nínú sàárè pé é wọ́n ti lọ alimusọ̀rífín àwọn èèyàn tí ó ń kò níbi sàárè ẹ̀ yóò gbọ́ àwọn mọ̀lẹ́kà méjèèjì yóò wà máa béèrè béèrè lọ rẹ̀ bó bá ti gbọ́ tán ìyẹn pé wọ́n ti lọ wọ́n ní ìdí nìyí tó jẹ́ pé nínú ìmọ̀nà tànábì tó fi mọ̀ wá àná ìdá tó fi nà lè mọ̀ yìí tí wọ́n bá ti lè sìnkú tán wákọ̀ fa àlè ànábì ó dúró ń bi sàárè ànábì dúró ń bẹ̀ wàkọ́l ànábì wá ní istaghfiruli akhikum gbogbo ẹ̀yin tẹ́ wá síbi ìsìnkú yìí ẹ tọrọ àforíjìn ẹ wá àforíjìn fọmọ ìyá yín tẹ́ sìn yìí was'alu ẹ tọrọ fún ìdúróṣinṣin ìyẹn níbi ìbéèrè yẹn kó mọ́ sí ìbéèrè dáhùn kó mọ́ fa iná wulè ààna yus alu torí kí á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ní ìsìn ó wà náà àdísì mo sọ lẹ́ẹ̀kan Abu nínú kìtàbù àdí 3221 inshallah náà polu. وورد في بعض الآثار أن mahuma munkar wan nakir ari gbawa nu àwọn egbawa kan gẹ́gẹ́ bi trimidi inú kitabu janaiz na ah min hadith abi hurairah radhiyallahu anhu ní pé awon màláíkà méjèèjì yẹn ọ̀kan ninu wọn jẹ́ munkar èkejì jẹ́ kíni nakir munkar ati nakir wà ánkàrọ̀ bá àjúlé olàmẹ́hì àbẹ́ni lismẹ́ni ṣùgbọ́n a rí nínú àwọn àfáàdán sọ pé kò pọ́ síbù káàmẹ̀lẹ́kà yẹ máa jẹ́ munkar àti nakir kaifa yusammal malaika wa humul ladina wa safahum Allahu ta'ala bi asafi as-sama'i bi hadaini wa da'afa wa da'afa al-hadith fi dhalik wọ́n ní àwọn àfáà kan sọ pé orúkọ yìí ìròyìn tọ́lọ̀ ń fún àwọn mọ̀lẹ́íkà ìròyìn ẹ̀yìn ni bọ́ọ̀ láṣe fún àwọn mọ̀lẹ́íkà láwọn orúkọ tó dánilẹ́rù munkar nǹkan tọ́kànkọ́ munkar munkar nakir nǹkan tí ò ṣe wò tó le tó nira ẹ̀pẹ́gbà mí èèyàn máa rójú ẹlòmí ìgbòrò tẹ́yàn ó gbòjú pèèyàn ní ìwò mọ́lẹ̀ kejì ṣe kò tí ìṣẹ̀lẹ̀ sí yín rí ó ń lọ wákàn ó lè jọ́bìnrin ó lè jọ́bìnrin tẹ́yàn bá wò lákòókò èèyàn ní ìwò mọ́lẹ̀ kejì torí pé ojú yẹn máa dẹ́rù bàyàn tó rìn ọkọ̀ ara rẹ̀ tó fẹ́ tó bá wo ojú ẹ̀ báyìí ojú yẹn lè yọ náà. ọkùnrin ó rí ìyàwó rẹ̀ ó ṣẹ̀ di irun tuntun irun yẹn ọwọ́ irun yẹn tí wọ́n jọ jáde tó máa tó tún fàyẹ irun tí wọ́n dì kìí ṣe tí wọ́n fi ìwúdí tó tí wọ́n ba irun yẹn orí ẹ̀yẹn ó wà dàbí ejò tí ó máa yọ ahun irun tuntun tó jẹ́ tó yẹ kó fa ọkọ mọ́ra kó àmọ́ sáàkà kí ló ṣẹlẹ̀ kò sì ní lè sọ̀rọ̀ yóò mọ̀ pé ṣe àjẹ́ ló ń gbé sílé yóò tún wá mọ̀ pé mọ̀ bọ́yìn ẹni tó fẹ́ pa ní wá ó dìde oṣù mẹ́ta yóò lóun travel kò ní wálé tó bá dé ó máa mọ̀ bẹ́ẹ̀

àwọn lọ bí pé àdísì ẹ̀ rí ní wàhánà àádì tasmiya lẹ́yìnsàlẹ̀ annahuma munkaron min haisi tàwà àti hìmà orúkọ táa fún wọn yẹn àwọn ní kèéṣe nítorí pé rírí wọn ó dẹ́rù bàáyàn ẹ̀bọ́lọ̀ ń ṣe dá wọn munkaron min haisi inal mayyita la ya'rifuhuma ó wáyé bẹ́ẹ̀ látara pé ẹni tó kú tó wà nù sàárè yẹn tó rí wọn kò rí wọn rí sọ àyá rẹ̀ ó jàgá àwọn òwò làwọn ilé wàlẹ́ ìsàlá o bí ìmọ̀ ìlìmọ̀ sáàdìk kò nímọ̀ kankan nípa wọn tẹ́lẹ̀ àwa náà ní ìsìn kádédé wọnú yàrá wa kákàn bá obìnrin kan tó rẹwà bí ọkùnrin sìn ṣàpá àwọn ọkùnrin aláwọ̀ dúdú àwọn tó pọ̀ jù nínú wa nílẹ̀ Yorùbá ìmìmọ̀ràn mi ò àwọn tó pọ̀ jù náà àwọn ọkùnrin àbí àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́jẹ̀ sọ tó pọ̀ jù torí mi ṣe statistical analysis ṣùgbọ́n ìrírí wá fi hàn pé àwọn tó pọ̀ jù àwọn ọkùnrin Yorùbá fẹ́ràn obìnrin pupa kò síngbọnlẹ̀ tó pẹlẹbẹ ó kàn á bá lórí bẹ́ẹ̀dì ara rẹ̀ yàrá bó ṣe sílẹ̀kùn obìnrin ẹ báyìí mọ́ra bí ó báyìí mọ́ra ní tóhun wá lọ́dọ̀ jẹ́ ó tún wá bó ṣe wọlé ló tún wá rẹ́rìn músẹ́ sí èyí tún wá fúfú kí lẹ́rò pọ́kùnrin yẹn ó ṣe bó ṣe wọlé tó rí obìnrin bá tó ń wù tẹ́lẹ̀ kí ni ó ṣe ta ló tó fẹ́ ká dáhùn yóò pàgìrì ó ṣe wọlé tó rí kò bá rẹ̀ yóò pàgìrì àyà rẹ̀ ó já tó ti tó ń ṣúrú omi tó wá tó bí fọkàn dátò lópò ń wá nìyẹn kí ló fà tó fi pàgìrì torí pé kò mọ̀ tẹ́lẹ̀ kò rí rí ọ̀nà olóògbàdé yìí ni arákùnrin máa bọ̀ arákùnrin máa bọ̀ má bẹ̀rù èmi tó ti ń fọkàn wá látijọ́ ẹ̀ náà ni mo dé àkọ́kọ́ kò nílé ọ̀nà méjì ní tó lè ṣẹlẹ̀ sí ọ̀nà àkọ́kọ́ ni pé ẹsẹ̀ rẹ̀ ó wúwo látara ẹ̀rù kò nílé gbéra kò nílé kú ọ̀nà kejì ni pé yóò tó lè ṣẹlẹ̀ kejì ni kó táwọn yẹn bá wọbẹ̀ wọn ní kí lórí ẹbá wo yàrá kò sí nǹkan bẹ̀ wọ́n wá ṣí obìnrin ẹwà rẹ̀rìn sí lọ́dún wá ṣọ́ sí ó wá ń fọwọ́ jù ìgbé mọ́ ọ̀bọ̀ àwọn ẹni kò sí nǹkan kan ní ìmọ̀ ọ̀bọ̀ ìgbà tó ń kọ́ kí làwọn ó wà lára àṣà sí o ọlọ́run tó dábùn tó là wá ní mo fi ìyẹn ṣàlàyé wádìí láì mọ́sà lónìí ààlà àpèjúwe tó ga jù ń tọ́lọ́ àwọn mọ̀lẹ́kà yẹn àwọn àfà tó sọ pé hadith yẹn lálò torí bá dìbò yẹn lálàáfíà kò túmọ̀ sí pé rírí àwọn mọ̀lẹ́kà yẹn ó dẹ́rù bàyàn ó kọ wọ́n kàn jẹ́ bẹ́ẹ̀ ni ìdínà fi jẹ́rù ó kọ ẹni pé ẹni tó rí rí tó mọ̀ rí tó kàn kú lójijì yẹn tó kàn bá lójijì gẹ́bí ìwé tí mo mú wá ní ìsìn ó yẹ kó lè yé wa lóòótọ́ ọlọ́run kó ṣàánú àbóbìnrin bóyá kò sí lọ́dọ̀ ọkọ rẹ̀ mọ́ lọ́nà kan àbí lọ́nà míì ó ti wá lọ́dún mẹ́ta ó wá òkè ah, ó wá ti bẹ̀rẹ̀ àdúrà pẹ̀lú ògo ọlọ́run rọmọdán yìí gbogbo àwẹ̀ rọmọdán lòun ó gbà àti tóun bá ní mẹ́sì ó ṣe tán ó tún wá gba mẹ́fà lẹ́yìn rọmọdán ó tún wá san gbogbo àwẹ̀ rẹ̀ tó ti jẹ ó wá ń ṣàdúrà títí di hajj ó tún wá lọ sí hajj gbogbo tàwáàbù tó ṣe pátá ọkọ̀ ló fi tọrọ kó ṣe wá dé ní ájì báyìí irú ọkùnrin tó lòun wá ló kàn lórí bẹ́ẹ̀dì ẹ̀nà yàrá náà iná nọ̀mátà bó ṣe ń ṣàdúrà tó fẹ́ ni àdúrà rẹ tó ṣe mọ́kà ló jókòó dé ọ̀rẹ́ <laughs> àwọn tí ó dúró mọ́ra mo ń fìyẹn ń ṣàlàyé súra tó ní pé àlàyé ṣe pàtàkì tó làwọn àbáyẹn sọ pé kò súnmọ́ ẹ pé ń mọ́ ń gbọ́nu tẹ̀síìrì ní àwẹ̀ tàùsírí àwọn bàbá wa tí wọ́n ké amọ̀lẹ́kà náà tí ò ṣe rí tí ò ṣe wó tí ò ṣe ṣe kí ní látara orúkọ àwọn fàì ní kì í ṣe bẹ́ẹ̀ Allahu ta'ala a'lam nìkan ni onímọ̀ fún alágbòyí ọ̀rọ̀ táwọn sọ pé àletò wọ́n ní mú kàrún yẹn,

50 ló yẹ kó jẹ́ ń bọ̀ 51 yes 50 ní sọ́lọ́tù gàrí ẹṣẹ́ gàrí Surah 51 ayah 25 Ànábì Ibrahim alayhi salam olóògbà àwọn mọ̀lẹ́kà bẹ́ẹ̀ kẹ́bó ṣe wà jámù látàáyà 24 Surah 51 ayah 24 hal أتاك حديث ضيف إبراهيم المكرمين ṣé kò tí ìdí wá bá ọ ni kí ni nǹkan náà hadithu dọ́ifí Ibrahim ìròyìn tàbí ìró tàbí ọ̀rọ̀ àwọn àlejò ànábì Ibrahim al-Mukrami wọ́n jẹ́ alápọ̀nlé ìró wọn bí òbí gbọ́rọ̀ wọn tó jí ìgbọ́ròyìn wọn àbọ́rọ̀ wọn sí ìdọ́dọ̀ rẹ̀ rí id dákọlu àléhì nígbàtí wọ́n wọlé tọ̀ ànábí Ibrahim lọ fàkọọlù salaman gbólò tí wọ́n sọ ní pé àlàáfíà o làwọn mẹ̀lẹ́kà sọ fún Ibrahim kọ́ọ̀lá ànábí Ibrahim ní salamun kọ́ọ̀mù mú tí a sọ pé ìjọ tẹ́ ṣe rí mi wọ́n a lọ ẹ̀rí inú kùránì yóò wọ́n ìjọ tí a kò mọ̀ láti àfẹ́ láti fi tú ọ̀rọ̀ orúkọ wọn hadith nùsùnà pé munkar àti nakir anábí Ibrahim gan pè ní munkar ọlọ́run sàánà wa annáhù um. sọ méjì tá wá sọ munkar wà nàkír wọ́n jẹ́ munkar àti nàkír lè annahuma ghayru ma'rufina lil mayyit torí pé àwọn méjèèjì jẹ́ ẹni tí òkú tó wà nù sàárè tí ó wọn è ṣe ẹni mímọ̀ fún òkú tàà ti ṣe nínú sàárè fún mà lẹ́yìn náà dáa ní màlàká ní hálíwùmá màlàká ní jàdìdá ní mọ̀wàkìlá ní bí asáàbìlì kòbó áhùmọ́ màlàká ní lè kàtìbá ní làdá ní ánìlì bàbá tún tẹ̀síwájú ṣẹ́gbá sọpá láyé ìfọ́síwẹ́wẹ́ ni àwọn mọ̀láíkà méjèèjì yìí ṣé mọ̀láíkà tuntun ni wọ́n táàdà fún kálukú nínú sàárè rẹ̀ tí wọ́n bá ti dé nínú sàárè àmọ̀láíkà méjì ti wà fún tí wọ́n bá tó ń sin ilé náà méjì ti wà fún tàbí àwọn mọ̀láíkà méjèèjì yẹn ni àwọn tí wọ́n jẹ́ akọ̀wé tí wọ́n kọ́kàn wà ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ tí èkejì wà lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ̀ tí wọ́n ṣe tán láti kọ iṣẹ́ tó fẹ́ ṣe kalẹ̀ nínú sọ́rọ̀tù sọ́ọ̀tù ní tí ń bá ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn mọ̀lẹ́kà pé ìdíyàtàlá kọ́lì mọ̀tàlá kìíyàn hmm? ìdíyàtàlá kọ alìkíní alìmọ̀tàlá kìíyàn anìlìyàmí ní wà á ní ṣìmọ́ ilẹ̀ kọ̀ọ̀yìn mẹ́ẹ̀yà lè fọ́dùnmí kọ́ làdé ìrọ̀kí ìbọn na ìjẹ́. Ṣébẹ̀ ni èyí tí ẹ Hakuran, ẹ̀yin Ufaz ní ẹ̀yin obìnrin, àbá ẹ̀lá Bíkọ̀ kankan bí. Ìrìyàtà lákọlì, sọ́ọ̀dì ni àdúrọ́ ما يلفظ من قول إلا لديه رقيب عتيد أجل ذلك قف أبي ṣé kò sẹ́nì gangan tó ti yá sírọ́tù kọ́ọ̀fù sórí bí mi ẹ̀ tí ìdébẹ̀ ẹ̀hẹ̀ ọ̀kan ní bọ̀ lè ṣé wọ́n ti yá sírọ́tù kọ́ọ̀fù kọ́ọ̀fù ló wà bí ẹ̀hẹ̀ tó ní ṣé kọfà àti sọ́ọ̀dì ṣe tífà kan náà wọ́n jọ ní ẹ́ẹ̀ tí ṣe tẹ̀júìtì ẹ́ẹ̀ ṣe tẹ̀júìtì ẹ́ẹ̀ tí débẹ̀ àwọn àǹfààní tó wà ní ti nínú yẹn ọlọ́run jẹ́ ká lè ní àwọn sísà tí wọ́n dáńtọ́ níbi kùránì irú mo ṣe sọ̀rọ̀ mọ́ ti jù tí wọ́n tẹ̀lé ọmọ sọ́lẹ̀ pé àṣẹ stars yẹn gan-an àṣẹ tòsí ẹ̀mọ̀ nípa kùránì ó kọ́kọ́ sọ pé sọ́ọ̀tì mo ti ń sọ sínú pé cough ni kí wọ́n bà sọ pé wọ́n bà sọ pé mo jáyà jù kí pàtún rẹ̀ tó á fẹ́ rántí pé à cough mẹ́lì ọlọ́run ìdí àtàlápọ̀ mùtàlàkìyà nígbàtí àwọn olùpàdé méjì pàdé olùpàdé mélòó méjì wọ́n pàdé a ní ìyẹ̀mí ní wàánú shiman ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún èkejì ní ẹ̀gbẹ́ òsì tàbí ká sọ pé ọ̀kan lápá tún ọ̀kan ní apá òsì máa yàlẹ̀ sí dò ní nǹkan òlè ọmọ ènìyàn ò ní sọ nǹkan kan nínú ọ̀rọ̀ ilá àlàdé ìrọ̀kí ìmọ̀ àti ìdẹ̀ ṣúra 50 ní sọ́rọ̀ ti kọ́ lákàtà tó ka súrà ta kàlẹ̀ kan ìdáríyà yáìsì ìrìn náà so ọlọ́ni èèyàn ní àyà 18 àbí láti 17 ọlọ́ni wálàkọ́yíkọ́ lákọ́nẹ̀lì ìsáànà wà náà lámù mẹ́tù wá sísù bí i nàfsúù àti dájúdájú àti dá ọmọ ènìyàn a sì mọ̀ ohun tí ẹ̀mí rẹ̀ ń bá sọ mọ́tù wá sísù kọlùgbò tọ́kàn rẹ̀ ń bá sọ ọlọ́ọ̀lọ́wọ́ mọ̀ pẹ̀ṣẹ́ wò mí ní ìsìn tọ́kàn yìí bá yìí sọ pé ustaz parí program mo fẹ́ lọ ra àgbàdo àbí mo fẹ́ lọ fi dáná rọ̀lẹ́ àbí mo fẹ́ lọ ra tòmátò tí máa fi dáná rọ̀lẹ́ fọ́kọ ah, òde kan wà ọ̀rẹ́ kan kó mọ́ mo fẹ́ tètè jẹ́ tètè ẹlòmí sí ìfà àti ẹ̀mí lọ sí ah, ọlọ́mọ jẹ́ kémi náà mọ́ kí wí sáàtì bó ṣe ń sọ yẹn ọlọ́dún oríṣiríṣi lẹ́lòmí ṣe rò dáadáa náà lẹ́lòmí tún rọ aburú o kò ti lẹ́nìkan tó ti wá sọ fún orí pé òun èsì ní ibi tẹ́lẹ̀ kò dẹ̀ mọ̀ mí rí kódà kí mo ti sọ mo ní kí ló dé ó nínú máa ń bí òun pé gbóní wọ́n ti rọ́yọ̀ ọlọ́yọ̀ tó wá ń ṣàlàyé ẹ̀sìn ṣejé mo rọ́mọ kààrẹ tó lè sọ̀ká ó wá bá mi títí kálẹ̀ ló sọ olóòwé ti ní tẹ́lẹ̀ ẹ́ ẹ́ mi ò gbọ́ kó kààrẹ ńgbà náà mi lè sọ pọ́ ń pọ́ mi bá gọ́gàn iná ò fọ́ dídí bóyá ọ̀rọ̀ rẹ̀ yẹn wà ní tó jẹ́ kí wọ́n lọ àwọn tá ń bá sọ̀rọ̀ ahọ́n wọn ó ṣe pàtàkì fẹ́ẹ̀dé ilẹ̀ Yorùbá ní Yorùbá àjùmọ̀lò Yorùbá àjùmọ̀lò tí gbogbo wa lè gbọ́ awátúndé lọ sí jìnlẹ̀ àwọn ìran kọ̀ọ̀kan yóò tún lágbára ọlọ́wọ́sán àwọn ìgẹ́ ni họ́bí àwọn Yorùbá ní wà àwọn onímọ̀ tó máa họ́bí òun ẹmọ̀ fáwọn míì ló wà ló ń jẹ́ họ́bí bẹ́ẹ̀ sì ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ni ẹ́ kí lẹ́sọ́ ẹ́ wà ní èdè kàrẹ́ ọ̀ bí ara èdè kàrẹ́ ẹ́ ìwé ìrìgọrí àdúgbé ọ̀yìn ikú kàrẹ́ ò ẹ́ ṣe kàrẹ́ lẹ́yìn ẹja bèèrè ọmọ kàrẹ́ rẹ̀ ní ọkàrẹ́ yìí ara ẹ̀yọ́ bí tọdún kàrẹ́ yẹ mọ́ kòrò tí kàrẹ́ fúrí yẹ mọ́ rí kòrò tí kàrẹ́ fúrí ẹ̀tí ò tí kú kàrẹ́ rí lájọ náà lè bí ọ́bí ara ìgbèlú ẹ̀ ẹ́ rárá ọ̀rọ̀ tí wọ́n lágbọ́ ohun ò tí kú rí ó àwọn tó ń sọ ẹ̀rọ eh, kí ní ìdàrẹ́ ń gọ́ tọ̀bọ̀lọ̀hù èmi ní ìsìtẹ́ wá ní tọ̀bọ̀lọ̀hù mi tẹ̀lé mọ̀túnmẹ̀ àbí náà bá ṣe ojú bákan tẹ̀rẹ̀ lẹ́yìn yìí náà fọwọ́ sójú mà ní òkè òkè táwọn ọ̀yọ́ wá ní ọ̀ọ́bí ẹ̀ náà dá wọn lóògbé tọ̀bọ̀lọ̀hù òkè ọlọ́ọ̀jà àná ẹjẹ́ mọ́ bínú pé òun ni ìsáàtì tún sọ nínú prógrámù báyìí ara ẹ̀kọ́ ẹ̀sìn ni you to understand the language of your people and others torí pé a ò fẹ́ kẹkàn jókòó sílé ọkọ̀ yín nìkan a tún fẹ́ kẹ tún kọ́ àwọn obìnrin bíi ti yín mo rò kó díẹ̀ ọlọ́run kó ṣe ní rọrùn ọlọ́run kó ṣe ní rọrùn náà wọ́n ní àwọn méjèèjì yẹ ọlọ́run ní òun mọ̀ tí ẹ̀mí wá ṣe kíni tó ń bá wa sọ wà náà nù akọrọ̀bù ilé ìmìn ábìlì wárí a súnmọ́ ọmọ èèyàn gangan ju ika san ọrùn rẹ̀ lọ yẹ̀gbá àwọn màláíkà yẹn wọ́n súnmọ́ èèyàn ju jugular vein iṣẹ́ tó wà ní ọrùn ìjẹ́ àti tó bá ti já èèyàn kú nìyẹn ibi tí jẹ́ tí mẹ́sìn lé lónìí kan bẹ́ ege gúúdùgbà yìí o ó dìgbà hmm. ọlọ́run asúnmọ̀ ìyẹn bá màláíkà náhánù àwásúnmọ̀ ìyẹn bá màláíkà kú yẹn mọ̀lẹ́kà tó fẹ́ gbẹ̀mí ẹ̀yẹn a mọ̀lẹ́kà tó ń ran mọ̀lẹ́kà ikú lọ́wọ́ yẹn a mọ̀lẹ́kà tó jókòó sí tí wọ́n ń kọ nǹkan tó fẹ́ tó ń sọ sílẹ̀ yẹn wọ́n súnmọ́ jù lọ ju iṣan ọ̀run lọ ìdí ni àwọn ọmọ tọ́kàn ń sọ ìdí àtàlá kọlì mùtàlàkìyà nígbà tí àwọn olùpàdé méjì bá pàdé yẹn ni àwọn olùgbọ̀rọ̀ tá à ń sọ sílẹ̀ á nílì yẹmínú á ọ̀kan lọ́tún ọ̀kan lọ́wọ́ sì kọ̀ yìí tí wọ́n jókòó báyìí ma yalfiddu min qawlin ẹnìkan ò ní sọ gbólóhùn kankan ní ọ̀rọ̀ ìlàlàdé ìrọ̀kíbùn àti àkọ́mọ̀ ọ̀bẹ̀ rẹ̀ ìrọ̀kíbùn àti inú islamic studies kódà wà ń bẹ̀ wọ́n tún máa ń sọ àwọn the name of angels rọ̀kíbù àti rárá rọ̀kíbù àti àti ìdìkọ́ ló kọ wọn rọ̀kíbọ́n ìròyìn ni olùṣọ́ àti idun tó ṣe tán láti kọ nǹkan rẹ̀ sílẹ̀ ojókòó tí ẹ̀ báyìí ọ̀kí olùṣọ́ ni ó ń ṣọ́ gbogbo tó ń ṣe àti tó jókòó tí ẹ̀ ó ṣe tán láti kọ gbogbo ẹ̀ kalẹ̀ wàjá àti sákàrọ̀ tìlẹ̀mọ̀ọ́ ọ̀ka kú ó wà á dé bilhaki pẹ̀lú òdodo owó bá ti jókòó ní ìfíté kú wà á kú nǹkankan kò tí ìjó òdodo kankan ó dìgbà mìíràn bá fẹ́ kú lè yóò tó mọ̀ ẹni tí ó ṣẹ̀zámù rí kò dẹ́gbàmọ́ rí ẹni tí ó gbá bọ́ọ̀lù rí match training níjà ń ṣe ṣá níjọ́ tó bá dé competition yóò mọ̀ kó yàtọ̀ sí training grant yóò mọ̀ tó yàtọ̀ kí ìbọn àti ikú òfìṣẹ́ pàtíìsì ilé ìwọ lọ sùn tí ẹ̀mà fẹ́ sùn oorun kùn lọ báyìí kò ṣe pàtíìsì ṣé gbogbo àwọn bọ́ọ̀lù kankan wọn máa gbá friendly match wọ́n ní friendly match wọ́n nìkan lọ gbá ọlọ́rẹ̀ sọ́rẹ̀ àbí ẹ̀bí ọba ń jẹ owó ẹgbẹ́ lọ sí competition ẹ̀bà ó ti jẹba iṣu bíi mọ́kànlá méjìlá bóyá ẹni tó wá ń bá pé kò sẹ́ni tó lè jẹ̀ṣù kọjá ṣù méjìlá olówó gbò nígbà tó wá débẹ̀ ìgbà tí wọ́n déṣù ẹlẹ́ẹ̀kejìlá tó wọ́n afẹ́fẹ́ agídíjẹ ẹlẹ́ẹ̀kẹtàlá òkèlè méjì ni ẹni yẹn fi ṣù kẹtàlá ṣe ìkẹrìnlá òkèlè méjì ló fi ṣe òun á dúró ní oníwájà oníwá ó ti tó mọ̀ jẹ mọ́ ṣe èé ayé nìyẹn ò lè practice ikú ò ṣe practice kódà kéèyàn lásìdẹ́ǹtì kó kú lọ tó wá padà jí kò jọ kú ngbà tí kú gangan bá dé torí pé ò ní ra màláíkà gangan kò kí kú ẹ̀ẹ́gbà tó ń dọ́rùn wọ́n á ní kò ń lọ mọ́ gbálẹ̀ kóhun ìgbálẹ̀ gbóòjé dáyé ẹ̀bí ìgbọ́rí wọ́n dá padà kéèkè ìgbálẹ̀ wọ́n tán rà rẹ̀ ó lálàá ikú òṣè pàtíìsì o torí pé bẹ́ẹ̀ pàtíìsì ìdú kò padà wáyé mọ́ tó bá bọ́ sí pàtíìsì gidi goodbye nìyẹn ọlọ́run ṣàánú wa wọ́n ó dé dáálíkàmọ̀ kúntà mínihú sàhìdẹ́ tí tí gbogbo yí ń sá fún sínú tí gbogbo wá ń sá fún kú ìmẹ́gẹ́ ń sá fún kú ṣùgbọ́n tọ́lọ̀n kó fi kú rẹ pàwà ẹ́ mọ́ sá fún kú ìdí ni mo fi gan sọ sì ní ká mọ́ tọrọ rẹ̀ ṣùgbọ́n tó bá dé kò sí déyàn lè ṣe àdúrà lè yóò wà mọ́ ṣe pé ọjọ́ ikú òun kọ́lọ̀ ṣe lọ́jọ́ ọ̀rọ̀ kó jẹ́ ká bójú rẹ̀ ọlọ́run pàdé wà ní òfin kan fi sórí dáálì kí ló dé tí mi ìsáfú wáì tí mo ṣe rí tírélà ní ibi tí mo ti fẹ́ débi bọ́ǹbù tí mo tẹ bírèkì tí ò fẹ́ mú dáadáa mo wá fa bírèkì ọwọ́ tọwọ́ sí kí ló dé mi ṣe lọ́gùn

àwọn mọ̀lẹ́kà yẹ àfà wá ní mínihún nínú àwọn àfà mọ̀ǹkọ́ọ̀lá iná umarìmọ̀làká ni lọ́dá ni yasahaba ni lè mari fa iná lè kúlè ìsáni mọ̀làkẹ́ ni fi dúníyà yàtùbá àmẹ́làhú wá fìlì a rí nínú àwọn àfà tó sọ pé àwọn tàkánú súrọ́tù kọ́ọ̀fù yìí àyà 18 ṣúra 50 àyà 18 pàmọ̀lẹ́kà yẹn náà ló tún ti wá ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ nù sàárè yẹn sóbíé nínú sàárè àwọn ni ó wà bèèrè àwọn bèèrè lọ́wọ́ rẹ̀ a sì rínú àwọn àpá tó sọ pé mínú mọ̀ǹkọ́lá bálú mọ̀mọ̀láká ni àkọ̀rọ̀ ni àwọn mẹ́sàn pé náà kìí sàmọ̀lẹ́kà méjì tó ń kọ̀ọ̀kan láyé o àwọn eléyìí mọ̀lẹ́kà méjì ní ní wọ́n o gbòròkó díẹ̀ wallahu ta'ala yaqul ọlọ́run ọba sì sọ pé wà mọ́ ya'lamu junuda rabbika illa hu ẹnìkan ò mọ àwọn ọmọ ogun ọlọ́run tó fẹ́ mọ̀ wọn tán àbóǹkà wọn àyàfò ń fún rẹ̀ ó wà ní sọ́rọ́tù ìdásíl àyàtàtíwà wàlìmọ̀láìkà tó khalqun kathirun mọ̀láìkà ẹ̀dá kan tí wọ́n pọ̀ ni wọ́n kọ́lànà kìí ṣe bí èṣù o wọ́n sọ pé bí èṣù torí mo jẹ́ sọ́run àwọn mọ̀lẹ́kà pọ̀ ẹni bí èṣù ọ̀rọ̀ èṣù kọ́ mélòó lè ṣú lẹ́gbẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́kà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ ma min mawdi'in ma min mawdi'i shibri aw qala arba'i asabi illa wa fi imalakun qa'imun lillahi aw raki'un aw sajidun was-samaa'u arja kama qala Allahu ta'ala was-samaa'u bayn bani bani naha bi aidin wa inna la mùsùlùmí ṣọ́tù dàríyàtì ni ẹjẹ́ tí ń tún nǹkan tí mo ra ta lọ́kọ̀ọ̀kan ṣẹ́kù tó ní wọ́n ń tẹ̀síwájú àwọn àfáà tí wọ́n sọ pé mọ̀lẹ́kà míì ni mọ̀lẹ́kà pọ̀ ànábì ní sánmọ̀ ọ̀rọ̀ kẹ́kẹ́ atọ̀t àlàáfíì ta ló mọ́tò tí ń pè ní 911 yẹn ṣe gbogbo alámọ́ tó bá kó ẹrù nígbà míì tó bá lọ tó bá tẹ̀ adún tó fẹ́ ya ni kò ẹ̀rì pé kò ó máa rọ́ kẹ́kẹ́ kí ló fà ẹrù ti kún ẹrù ti kún ìyẹn mo lè fi ṣàlàyé ẹ̀ ẹ̀rì pé àyà àwọn tó ti ń lò àyà wọn ní já tó fẹ́ ya nígbà tí ó ti kẹrù ni wọ́n ní bẹ́ẹ̀ ni sánmọ̀ ti kún ó rọ́ kẹ́kẹ́ ẹ̀tọ́ ni fún kó sì rán kẹ́kẹ́ bẹ́ẹ̀ nítorí pé mọ́ mímọ́òdì ìṣíbìrì ní sánmà nǹkan ààyè tó tó àlàfo tàbí àtẹ́lẹwọ́ kan ẹ̀rùn jẹ́ ń pè látẹ́lẹwọ́ ṣíbìrì tàbá la ọwọ́ wa àtẹ́lẹwọ́ wa ìka tó kéré jù jẹ́ ń pè ní little finger ọmọdé àti thumb àtàpàkù tàbá fa ìlà tó gùn láti bẹ̀ síbẹ̀ lẹ́ǹsì yẹn gúngùn rẹ̀ yẹn là ń pè ní ṣíbrì ànábì ní ààyè tó bá tó bá ń ní sánmọ̀ ṣẹ́gbọ́ ọ̀rọ̀bá àsọ̀bí nígbà wá mi ànábì ní àbí ọmọ ìka mẹ́rin your finger four finger length ìlà wà fi ìmọ́làkùn àyàjẹ́ ààyè yẹn mọ̀láíkà kan wà ń bẹ̀ kọ́ ìmú

aya 48 ṣúra 51 aya 48 kí lọ́lọ́run sọ ń bẹ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá ní wàsàmá aya 47 ló wà ń bí èmi ni mo jẹ mistake 47 náà wọ́n kọ sí ọlọ́run ní ẹjá bẹ̀rẹ̀ ní 47 ọlọ́run ní wàsànáà ẹ̀rí sánmọ̀ bànàìnà àmọ́ bí àìdín ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àbá alákìídà ọ̀ ìdí wọ́n tún sí Yorùbá ń bí ní pé a mọ́ pẹ̀lú agbára wa ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ mẹ́jọ sábádé ọlọ́bá jáde bẹ̀ẹ̀ mọ́ tẹ̀sí àmọ́ ṣàlàyé ọ̀rọ̀ táwọn afáàsọ nítorí àkídà alìsúnnáwà jàmà nípa pé alìsúná alìjàmá ò kìí ṣe tàwíìlì àyà torí pé ọwọ́ àìjì ọwọ́ ni ṣùgbọ́n ẹ̀rí pé wọ́n tú síbi agbára kí ló lé ní wọ́n fi tú síbẹ̀ kí ló lé ní wọ́n lè sọ pé a mọ́ pẹ̀lú ọwọ́ àbọ́wọ́ ká fi ló àwa ìyẹn tí ọlọ́run mú sí amúsánmọ́fẹ́ sánmọ́fẹ́ kọjá bẹ́ẹ̀ tó bá ṣe science ò dẹ̀ nígbà ṣe science go to YouTube tó bá dẹ̀lẹ̀ lọ bẹ̀ lọ sí Google or any search engine ṣàtẹ̀sí pé the the cosmos ọkọ̀ sọ pé eh, kí ni cosmos tàbí kó kọ́ sí pé eh, ó kàn sọ wípé mímọ̀ ìdí olè kọ tó máa tètè easy ni o sọ wípé the, the, the sun and the planet the planet the sun and the planet ṣásọ bẹ́ẹ̀ wà rí nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí iṣu ẹ̀ wà rí pé ilé ayé ọkọ̀ tóbi tó bá yá bí wọ́n máa ń gbókè lọ bí wọ́n ṣú ẹ̀ṣú ẹ̀ṣú ẹ̀ṣú ẹ̀ṣú ẹ̀ṣú tàbí kò sọ pé galaxy ẹ̀rí pé tó máa jẹlẹ̀ ní pé tó bá dé stage tán ayé tó tó ti lẹ tó máa dàbí spec ìjọba ti ń lọ sókè bàtà ìjọba máa dé dìnyàrẹ́ star ayé yẹn ò ní àti àmú tó máa parẹ́ mọ́rùkó díẹ̀ ìyẹ́ lè yé wa díẹ̀ wallahu ta'ala a'lam falimohim annáwùlá so bí sọ́mọ̀ jẹ́ wá fẹ́ tó òun lànàbì wá ń sọ pé ààyè àtẹ́lẹwọ́ kan tàbí ìka mẹ́rin tó wà ń sánmọ̀ kan ò sí àbí kí màláíkà dúró bẹ̀ nínàró tàbí ní rùkù tàbí ní sùjúdù tó jẹ́ ti rí pé kì í ṣọ̀rọ̀ èṣù ààmọ̀ ẹ̀pọ̀ bí èṣù má fẹ́ èṣù wé o gbogbo èṣù tó sọ tó wà láyé <coughs> kò kún àtẹ́lẹwọ́ màláíkà <laughs> so ọlọ́run kó ọlọ́run kó fún wa ẹ̀yọ́ ọjá dáadó mẹ́m falimohimu anna ula gọ̀rọ̀ọ̀bà àyúnṣí allahu ala lè kúlè madfúni malakai ni yóòsílọ̀húnmá ilé ile ala kúlè ṣe ń kí ọlọ́run ọba ń gbé dìde fún sáré tí ó bèèrè béèrè lọ́wọ́ wọn ìbálágbára lọ́lọ́ olùkápá ni òmìnirò ní gbogbo òkú tó kú láyé sọ sàárè ní ọ̀sìn wọ́n wọn ò sì kárí ayé ìgbà tó rí ní rìn bá sì ti ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ti jẹrà àkúnsì sí lórí òkú gbogbo bí a kè inú ní France recently ẹnìkan ra lẹ̀ ó fẹ́ kọ́lé ó ń gbẹ́lẹ̀ lórí pé ilé tún wà lábẹ́ ilẹ̀ àwọn archaeologist wá fún wá rí àwọn coin owó sílè yẹn pé owó tí wọ́n fi rin ṣe yẹn owó góòlù àti owó fàdákà owó wúrà àti fàdákà gold and silver coin tí wọ́n lò ní ayé ìjọba Rome about 1200 years ago inside a jar wọ́n rí nínú ìkòkò tàbí páńpẹ̀ nínú Yorùbá àjọ ládùúgbò ẹni tó bá ka akọmọlédè Yorùbá kìlórúkọ rẹ̀ aláwùyé ńgbà tí wọ́n ń kí aláàfin ládìgbò wọ́n ní olówó ládùúgbò bàbá agbádégẹsí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wá bí olówó ládùúgbò làwọn èèyàn máa sì olówó ládùúgbò bàbá gbèrọ ládùúgbò ní ìkòkò wọ́n máa wọ́n wá ka àwọn coins yẹn they run to thousands nínú ilẹ̀ tẹ́lẹ̀ yẹn ló fẹ́ kọ́ létí wọ́n wá excavate wọ́n wá rí pé ilé ti wà nínú ilẹ̀ yẹn wọ́n rí pé ìlú yẹn ti jóná rí wọ́n rí pé nígbà tí ìlú yẹn jóná àwọn èèyàn tó wá padà gbé bẹ̀ torí pé wọ́n rí pé àwọn nǹkan tó fi jóná yẹn wọ́n tó fi tún lé kọ́ iná mi tún wá jó gbogbo èèyàn kú olú yẹn ilẹ̀ wá bo ìlú yẹn mọ́lẹ̀ ó làwọn èèyàn tó ti ń gbé orí ẹ̀ tó lóun fẹ́ gbẹ́lẹ̀ wallahu ta'ala a'lam ọlọ́run fún alágbẹ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ tó tó rí àwọn èèyàn dẹ̀ ti kú ọjọ́ ìpẹ́lẹ̀ òkú ìṣẹ́gẹ́lẹ̀ kò ìdé ẹ̀rù tó fi kú látàrí ànábì Ìsráílì more than 5,000 years ago wọ́n retí ìdájọ́ wọn ti béèrè ọ̀rọ̀ tí wọ́n lọ́lọ́run kó ṣàánú wa ó kí wá ní of ìtàṣọ lónìí kí ni pàtàkì ẹ̀ pàtàkì ìtàṣọ lónìí ni pé àwọn mọ̀lẹ́kà méjì bọ̀ wá béèrè ọ̀rọ̀

wọn ni kéèyàn wo ayé ẹnu àlìjẹ́nà tó bá ti wò á padà débẹ̀ náà wọ́n sàlàyé tí ó igbe tí ó gbẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ kí gbé dé ó dé kó fẹ́ lọ sọ fáwọn èèyàn rẹ̀ ló fẹ́ lọ sọ nǹkan lè mọ̀ kó ti wà jẹ́ náà wọ́n à ní máa sùn á débẹ̀ náà bí ọ̀sìngín ìyàwó ìwò ilé kí ó sì ní tó àṣún lọ kálùkó mọ̀ rẹ̀ sílẹ̀ títí díjọ́ wo títí díjọ́ gbèjì àádọ́ọ̀lọ́ta àlàálà ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa láti lè dáhùn béèrè náà torí pé wọ́n ló ń ṣe nǹkan nírọ̀rùn àwọn mọ̀lẹ́kà ní sàárè tọ́lọ̀ bá ṣe ní rọrùn ẹmọ̀ túnmẹ̀ iṣẹ́ tí ó fìdí rọrùn ọlọ́wọ́ fún èèyàn ṣe tọ́lọ̀ tó bẹ́ iṣẹ́ rọrùn fún èèyàn ó fi hàn kó ti fún èèyàn níṣẹ́ yẹn ṣe láyé tó yẹn tó fi iṣẹ́ tí ó jẹ́ ó dì rọrùn fún mi ṣe láyé tó bá fún ọ̀n ó tún gbà lọ wa ní sallallahu ala nabina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh hal min su'al na awwal wa thani wa thalith wa rabi na'am alaikum assalam al awwal ṣé kò sí àbúrò kátàtọ̀ sí ìgbà ní alẹ́ wọ́n ní ṣe òzáburú nù kátàtọ̀ síta lálẹ́ aburú fèmí mọ̀ tó wà ń bẹ̀ ó lè lè gbé e lọ wèrè lè jí ká àwọn tó jọba wa náà lè wá gbọ́n nǹkan sáré àwọn kan tí mo mọ̀ ní ìbọn náà sù lọ́dọ̀ àmẹ́bìgbẹ́ mọ́mọ́ gbígbé ẹgbẹ́ mi ò sọ pé kò sí bóyá ó lè wà gbé mi ò mọ̀ kankan ní tí ìrí kanú àdá etiquette ọláàlọ́ Àwọn ṣé o ti lọ wo ìwé volume 1 ṣé o ti ka ìwé tàǹkà yẹn family series ṣé o ti ka gílórúkọ volume 1 yìí quest for love and mercy níbi ọwọ́ parí ẹ̀ láti dá àwọn ìbéèrè àbí rẹ́dí ṣé bàbá yẹn ló bí àwọn méjèèjì wọ́n lè fẹ́ra wọn àsọ ń bẹ̀ náà ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ kí ló dé dùn òbí ní bẹ́ra wọn mi ìmọ̀ tó ń sọ ìyá kan wá ìyá kan ti bímọ síbì kan ó fẹ́ kọ ìyá mi tún wá fẹ́ obìnrin ìyàwó náà ti bímọ síbì kan sáwọn ọmọ wọn ìyẹn lè fẹ́ra fẹ́ nù mò ń bọ̀ obìnrin yẹn ò lè ọmọ tọ́kọ rẹ̀ ti ẹ́ kò lè fẹ́ ọmọ tí ọmọ ìyàwó ti bí ìyàwó tó fẹ́ yẹn ó ti bímọ kan tẹ́lẹ̀ kó tó fẹ́ ọmọ tó fẹ́ yẹn ọmọ tó bí yẹn ẹjẹ́ kí mú báyìí ẹ má jẹ́ kó ẹjẹ́ kí mú ẹjẹ́ kí kan wà ó fẹ́ ìyàwó kan kíyàwó yẹn tó wá fẹ́ ó ti bímọ kan síbòmí ó wá fẹ́ ọkùnrin yẹn ọmọ tó bí síbòmí yẹn wá jẹ́ obìnrin ọkùnrin tó fẹ́ ọyẹn kò lè fẹ́ ọmọ yẹn mọ́ dàrẹ́ta ya kùnrán ṣùgbọ́n ká ní èèyàn tí ìsúnmọ́ obìnrin èèyàn tí ìwọlé tọ̀ kò sí ìbálòpọ̀ láàrin yín ló wá rí pé ah, ọmọ igan ọmọ ìwà pàjùyà yìí lọ àyà kùnrán sọ pé ọmọbìnrin yẹn tó bá lọ fẹ́ nígbà yẹn ẹ̀tọ́ ni tí ò bá tí ìwọlé tọ ìyá ẹ̀ mọ́ tó bá ti lè ìyá yẹn ọmọ yẹn ti di ìwọ̀ fún gẹ́gẹ́ bí kéèyàn fẹ́ obìnrin kan èèyàn wá rí ìyá rẹ̀ pàdé ìyá èèyàn wá fẹ́ èèwọ̀ èèyàn ò lè fẹ́ torí ọmọ yẹn ni ṣẹ́ ń gbọ́rọ̀ ṣùgbọ́n ọkùnrin yẹn ti bímọ ọkùnrin ọmọ obìnrin tí obìnrin yẹn bí síbò mí yẹn ó lè fẹ́ torí kò sí ìbátan kankan ọmọ yẹn tí ọkọ yẹn ti bí ló jẹ́ maharam fún ìyá yẹn nítorí kí ni nítorí pé bàbá yẹn ti wọlé tán ìyá yẹn ti di bí ìyá tiẹ̀ ìyàwó yẹn ti di ìyá ẹ̀ torí pé àyà Kùránì sọ́dà ẹ̀rẹ́dì pé àwọn tí bàbá yín ti fẹ́ gbọ́dọ̀ fẹ́ wọn akánú nìsá àti sóbíé ṣùgbọ́n wọ̀nyẹn náà culturally bóyá nínú àṣà àlú yín tẹ́bálẹ̀ fẹ́ra yín tọ́lọ̀ sọ pé dẹnu ẹ̀yìn kan báyìí ní kẹfẹ́ra yín títọ́lọ́run ni pé ṣẹ́ ẹlẹ́tọ̀ síra yín tìǹtà àìmọye àwọn tẹ́yàn lè fẹ́ tẹ́yàn bá lò fẹ́fẹ́ ní ìsìn wọ́n kò kì lóde ni irú àwọn bá ń pè lábúrò wa àbúrò wa yìí àwọn ẹ̀gbọ́n wọn lóbìnrin àti lọ́gbẹ́já àti àbábúrò wọn lóbìnrin wọ́n wo gọ́sípà wọ́n mọ̀ gọ́sípò tẹ́yàn lè tẹ́ ṣùgbọ́n tẹ́yàn bá sọ ọgbẹ̀ èèyàn ló járíká wọ́n kàn fèdè kààrẹ́ sọ ní ẹ̀mọ́ gbàgbọ́rọ̀ rẹ̀ ẹgbẹ́ tí wọ́n bá wá dànà àwọn owó ní òjòkù mo rí lọ́dọ̀ mo ti lọ ti bòróró rí náà níbi ẹ̀kan nígbà tí nàìjíríà sì dàbí tí náà wá mọ́ pè mí o a lọ ṣègbéyàwó yìí ìyá ọmọ ìyá ọmọ obìnrin tó lọ lé ọkọ tí wọ́n wá fẹ́ wọ́n wá ń dáwó inú ilé wà láìwó dáwó jẹ wọ́n ń bèèrè lọ́wọ́ ọkọ rẹ̀ yẹn bàbá ọmọ tó lọ lé ọpẹ́ owó wo nìyàwó yìí dáwó náà dáwó ọmọ ilé tiẹ̀ wọ́n ní káwọn ọmọ ilé ìyàwó tí ń lọ lé ọkọ káwọn ọmọ ilé ó yáwó tó kó fún ọmọ ìyẹn láti fi ràn lọ́wọ́ ó wá dá tiẹ̀ so gbogbo wọn ìbátan ìbátan níbọ̀ wọ́n ti wo hádù ìṣẹ̀ríà kò ní ìtumọ̀ láti lọ rí lọ borí yẹn dáadáa wo yẹ kàbọ̀ bí yóò bá òdésàn yẹn wọ́n ń ṣe nígbà kan ṣùgbọ́n ìkan tí wọ́n ń ṣe ò correct ìkan wà tí ó correct nílẹ̀ ṣùgbọ́n àwọn ìyókù yẹ correct ẹ̀kan báyìí sì tẹ́lẹ̀ ó fẹ́ra wọn gidigidi o tó bá gbá etí ẹnìkan dáòtú ẹ̀ ní ìsìn ládùúgbò tó bá gbá etí èèyàn kan kò bá jẹ́ bàbá ẹnìkan lọ́mọ ẹ̀kan tàbí ìyá rẹ̀ nìkan tó bá ti lọ jáwọn méjèèjì ó ti jẹ gbèsè torí ó lè wo ìran kejì kẹmọ́ titan kò possible possible but ní ìsìn àrẹ́ àbúrò dájú wọn lọ́ àìlẹ̀ number three yes number two àwọn ah, muslimu ń yorùkọ mẹ́lẹ́kà náà mikael islafil eh? jibril yes àwọn èèyàn jẹ́ àwọn èèyàn náà àwọn apá kan náà àfà sọ pé pé macron apá kan nínú àwọn àfà sọ pé nǹkan tá a kọ ní pé àwọn orúkọ tá a lè máa jẹ́ àwọn abdu abdu abdu abdullah abdulrahman àtàwọn orúkọ ànábì ọlọ́run àtàwọn orúkọ àwọn ẹni rí tá mọ̀ àtàwọn orúkọ tó nítumọ̀ tó dáa ṣùgbọ́n a máa jẹ́ bí jìgìrí nìka ìtọ̀fí ẹni ó wà makru ìsìdìtẹ́k ẹ̀sẹ̀dẹ́ ìkan wà bọ̀já rẹ̀ nìkan tó ń jẹ́ àtàrà ìlú máa wọ́n yìí tó pé mọ̀lẹ́kà ìkúgbò lẹ́bàwọn àfáà súnà sọ wípé kò lálàáfíà wípé orúkọ mọ̀lẹ́kà ìkú yẹn ni àsọ̀rọ̀ àìl wọ́n ní àwọn Jewish Jewish traditions Israeliyati ni pé mọ́lákùlì mọ́ọ̀tì láàrí inú súnà mọ̀lẹ́kà ìtú ṣùgbọ́n kìí ṣe àṣàrà ìlú ń kìí ṣe àṣàrà ìlú ọlọ́rẹ̀lẹ̀ náà kò sígbà tí èyàn lè yí oko èyàn padà tó á pé wọ́n ló lóókọ yẹ fún rẹ̀ ó kọ bàbá rẹ̀ ló lè yí padà fún àpẹẹrẹ Ògúngbèmí ni bàbá rẹ̀ ń jẹ́ tàbí ògún níyì tàbí ṣàngódé yìí tàbí ifágbémi níyì o lè yí padà tó mọ̀ jẹ lọ́nà tí bàbá wọn bá yí nǹkan rẹ̀ padà torí pé ó dàran rú ó dẹ̀bí rú orúkọ ara tiẹ̀ wọ́n ti wá sọ̀rọ̀ ní ṣàngódélé o lè yí padà sí nǹkan mi torí pé ó máa clear wàá ṣe declaration of ṣàgódélé náà ni Ismail bono ṣàgódélé náà ó lè kéjì family name mú yìí ẹ̀ of ara ẹ̀ fún àpẹẹrẹ orúkọ tí wọ́n máa ń lò ní ẹbí wọn o ni èṣù èṣù èṣù kọ́lé tàbí wọ́n sọ pé èṣù bíi tàbí èṣù lónilẹ̀ lórúkọ tí wọ́n jẹ́ fámílì ẹni ìyẹn tó bá fẹ́ kọ sọ́ọ̀nì ó lè lọ kọ orúkọ bàbá sí ẹ̀ ṣùgbọ́n kò lè yí orúkọ fámílì yẹn padà torí pé ẹnìkan ló ń jésù lónìí lẹ́yẹn tó pilẹ̀ ẹbẹ̀ yẹn tó fẹ́ yóò pẹ̀ padà tó bá lọ ṣe in history to the law ó máa fún àwọn biographer ní problem in future olómọ inú hadith tàbí nìkan tá ń pè ní gbẹ̀dẹ́lì wọ́n lọ change orúkọ sheikh ẹ̀ tí wọ́n gba hadith lọ́dọ̀ ẹ̀ wọ́n lọ yí orúkọ ẹ̀ padà sórúkọ kan tí ò popular ní orúkọ ẹ̀ so wọ́n sá káwọn mọ́ bàjẹ́ káàbí fún wọ́n bàjẹ́ òkúrò fún àpẹẹrẹ ẹni kan sí wọ́n mọ́ ẹjá mú àbú rẹ̀ rọ̀ wá kí ló gbajúmọ̀ ní orúkọ àbú rẹ̀ rọ̀ àbú rẹ̀ rọ̀ ní apákanú àfà ní Abdurrahman bónú sọ́kọ̀rọ̀ ló ń jẹ́ wọ́n tún máa orúkọ míì wá fún kẹ́nìkan ní an Abdurrahman an bàbá ní ọ̀nà àbí òrẹ́ ìra kíákíá ni ó ti mọ́ tó wà lọ lọ orúkọ ẹ̀ ló kàmú wá ní àpẹẹrẹ ni o. àwọn míì wà tó yẹ pé wọn èé ṣe fíkọ̀ nínú àdìs they are not trustworthy narrator àwa lọ lọ orúkọ kan tí ò gbajúmọ̀ ọ̀nà méjì ló máa ń padà ṣẹlẹ̀ ojú méjì lọ ṣùgbọ́n ní ṣókí ẹ̀ sọmárì ẹ̀ ẹlòmíì lè wòó pé ẹni tó fẹ́ tó ń gba ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nínú ipò ó kéré sóhun kò wá nígbẹ́ kí wọ́n mọ̀ pé ẹni tó kéré sóhun ló ń gba ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ á wá lọ lo orúkọ ẹ̀ tí ò gbajúmọ̀ so tẹ̀lífù kan nìyẹn títẹ́ síyà ló burú jù ṣùgbọ́n tààrà ọlọ́ọ̀lá náà olómọ̀ làhàdìsì ni náà fún alágbòrí ọ̀rọ̀ rẹ̀ so àwọn biographers náà tàn tí ẹ̀ da ìsànrú tí wọ́n bá ti dórí ẹ̀yẹ kò ní ẹ́ nǹkan nínú ìdí ni mo sọ pé máa dàtàn rú kéṣẹ́ ẹ nìkan nìdí o náà nìkan béèrè gbogbo béèrè ní ọkùnrin ní ìhìn Odò ohun ohun tí Kòránì sọ ni lé àbà ìhìn, ẹ pé kálukú ló kọ so ọmọ yín ọmọ èèyàn orúkọ èèyàn náà ni ó mọ̀ jẹ́ èmi kọmọrùdín lórúkọ mi mo bí Abdullahi bónú kọmọrùdín Abdullahi ọmọ kọmọrùdín ẹn tó tún bí bẹ́ẹ̀lò yẹn gangan kọ́ ló tún bí mi o ẹn tó bí mi yẹn tún ló kọ́ ti ẹ̀wọ̀ kó tó wá kan bẹ́ẹ̀lò ṣùgbọ́n kò sí tó burú nù kó lọ́mọ jẹ́ bẹ́ẹ̀lò yẹn ọmọ tí mo bí direct torí pé orúkọ bàbá bàbá bàbá rẹ̀ bàbá rẹ̀ náà ni ẹgbọ́gbà pàmàbí ànábì sọ̀lọ́lá àríwàsá sọ pé sàmẹ́ẹ̀tù usma abi ó sọ ọmọ ní Ibrahim ó lóun sọ lórúkọ bàbá òun ṣé Ibrahim ló bí direct ṣùgbọ́n torí pé Ibrahim ló bí Ismail Ismail wá ń bímọ títí nínú ìran tó fi wá dórí ànábì wa Muhammad sọlọ́lá àríwàsá wáàdí alaikum salam

àwọn ọjà wa sàǹkò sàǹkò mẹ́tẹ̀ẹ̀ta ni mọ́ṣáláṣí wà lẹ́gbẹ̀ẹ́ wọn ó ṣe lè mọ́ṣáláṣí wà ńbẹ̀ ọjà bá ń bẹ̀ mọ́ṣáláṣí wà ńbẹ̀ mímí kò mọ́ṣáláṣí nìyẹn lẹ́wọ́jà àpàtà ńbẹ̀ so àwọn ọkùnrin ó lọ kírun mọ́ṣáláṣí ọjọ́ kọrẹ̀ mọ́ṣáláṣí tún wà ńbẹ̀ ọjọ́ kẹrẹta ní ní kàlẹ̀ ní mọ́tò ẹni tó bá jọkùnrin ò ní àrùn jàrí kan pé dìde ní kírun náà tó ti tán ọ̀dẹ̀ sọ́lọ́lá ara lórí iná Muhammad alékùn sọ́lọ́ àwọn ókè àwọn tẹ́ ní ká máa ṣe sàárà Thank you. 所以的话，我们讲我们也是也骂他，就让他往。Anyway, ẹni àkọ́kọ́ tọ́lọ̀ ní káàkì sọ́dákọ̀ fún láwọn aláìní. Ètò ìfìlọ́ra kàbàbà máa dàfá díẹ̀ lẹ́lẹ́ káàkiri àdúgbò, adìẹ ó jẹun yóò lọ àtàn. Àwọn èèyàn gẹ́tẹ́ bí ń pa àwọn kọ́kọ́ lọ mójútó. Ẹni tó sin adìẹ ló yẹ kó fún adìẹ rẹ̀ ẹni tó sin adìẹ yẹn kó bá tó ń sin ewúrẹ́ bá tán dálẹ̀ yìí à ń gbẹ́ṣẹ̀ o gbogbo lílù tí wọ́n lu ewúrẹ́ níbi jẹ́ tí ìlú káàkiri gbọ́lẹ̀ pé láwọn àdúgbò wa lẹ́gbẹjọ́ mẹ́ta ìgbogbo ìlú àkókò ni wọ́n ti fẹ́ bá mi ewúrẹ́ tán nígbà tí wọ́n ti ń dákó sáàrin ìlú àwọn ewúrẹ́ tó ń jìyà yẹn ẹ̀ṣẹ̀ ní fáwọn olówó wọn o torí pé olówó wọn ló yẹ kó fi wọ́n síbì kan kó máa sìn wọ́n kó máa fún wọn lóúnjẹ gbogbo nǹkan ní nǹkan tí wọ́n lọ ń bàjẹ́ ó yàtọ̀ sí ẹranú gbó ẹranú gbó ànábì ti sọ gbogbo àgbẹ̀ tó dá oko táwọn èkúté àwọn òkété àwọn ọ̀yà báwọn ẹranko ìgbẹ́ wá ń jẹ nǹkan oko ẹ̀ ànábì ni wọ́n mọ̀ kọ́lẹ̀ kò ń ṣe sọ́dá kọ́ ṣùgbọ́n ẹ̀yin dúró ń sìn ẹdẹ́lé lọ ra ọkà bàbá ẹlẹ́ndà fáwọn adìẹ gbòrò kò kàn yín ẹ kọ́kọ́ lọ fáwọn èèyàn gbòròkó ti yé àwọn èèyàn ní kẹ́kọ́ lọ fún náà mọ́ ti àwọn kìíní yẹn ní mọ́ta mọ́ máa ń wo àwọn èèyàn áṣà dá kìíní lẹ̀ fáwọn àdàbà àbáwọn dófù débi pé ọkà bàbọ́ wà pọ̀ ní títí àwọn tó ń gbálẹ̀ tó mọ́ tí these are not the things you are supposed to go and feed there ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ bá kádàrà wípé bóyá ìrànlá àwọn ẹ̀ àwọn ẹranko jẹun ṣùgbọ́n bí sọ fún wa nípa mùsù sallallahu alaihi wa sallam mùsù sómìnrin kan torí rẹ̀ wọná kí ló dé tó fi wọná ẹmọ mùsù olóńgbò ní olóńgbò tó fi wọná ni pé ànábì ní mọ̀mọ́ yẹn ó kò fún láàyè láti jáde láti mọ̀ ìsàlẹ̀ jẹ títí tó ti fi wá pa kú sínú ilé yìí ó wá dọmọ iná látàrẹ so ọ̀rọ̀ táwọn bí sọ pé ká ló kí ilẹ̀ yẹn yóò jẹun yóò jẹun kò sí bí wọ́n jẹ́ ní jẹun igi ní wọ́n ó jùlọ nǹkan wà nù gbọ́ wọ́n ó jẹ àwọn tó wà nù gbé gbogbo ewé wọ́n ó jẹ èso wà ń bẹ̀ wọ́n ó jẹ ẹ̀rìnká nínú gbóyìn òun máa lọ ń dọ̀kà bàbà fáwọn òkété ń bẹ̀ mọ́ dọ̀kà bàbà gangan fún òun ó jẹun lọ fún yàn ádọ́wọ̀ lọ́ta láàrẹ̀ bó ṣe wọ́n gbẹ́lẹ̀ wọ́n kàn rí báwọn já sí nǹkan fún lérọ́ ọ̀rọ̀ mi tí mò ń sọ pé ibi tá wà àwọn kan wà ń sàlẹ̀ wa èmi ò mọ̀ bóyá bí tá wà yí àwọn kan ti gbé sàlẹ̀ wa rí ní tó ṣẹlẹ̀ ní nínú jọ́gáàdì tí wọ́n sì ń gbé bẹ̀rẹ̀ lábẹ́lẹ̀ ó ṣeé ṣe tára àwọn kan tó ànábì náà ṣàlàyé fún wa ní ṣúnà nínú tí mo mọ̀ pé àwọn èèyàn kan ní ìyàtọ̀ sáwà ń gbé abẹ́ ilẹ̀ ìtọ́lọ̀ ń sọ fún ànábì wa Adam ní pé wà lákùn sílẹ̀ áàbìlò fàǹdúrù ọlọ́nzọ́ fàǹdúrù tàkírù fìlẹ̀ áàbì fàǹdúrù kẹfà kánà àṣádà mínkùn kúwà ẹ́ wà àtàrù ìhàtì wà àmàrúhà àtàrọ ní máa àmàrúhà ìtẹ́ mi ká nìyẹn o ọlọ́ni máa lọ sórí ilẹ̀ tí ó máa bẹ fún yín lórí ilẹ̀ ibùgbé àti ìjẹ ìmú yín lọ́dà tìtò kan lábẹ́ ilẹ̀ jẹ́ kí ni wọ́n jẹ ń bẹ̀ tẹ ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni ẹ̀rìn lórí ilẹ̀ ẹ̀rì kí ni ìgbẹ̀yìn jẹ́ wọ́n lágbára jù yín lọ wọ́n ṣiṣẹ́ lórí ilẹ̀ jù yín lọ àwọn àṣẹ́kùbọ̀ wọn ẹ̀nà ń pè ní relic àwọn archaeological uh, àwọn ìbáwọn archaeologist àwọn jẹ́ ń wa kùsà báwọn jẹ́ ń wa nǹkan ìṣẹ̀gbáyé excavation pè wọn ló fi wá ẹmọ jẹ́ ń pè ní agent of renovation ní geography kójò ṣe ń rọ̀ṣẹ̀ kó ń gbáyé pẹ̀ àwọn bòmí wà tó ẹgbẹ́ ibẹ̀ yẹn torí weather change gbogbo bẹ̀yẹn ti rí sílẹ̀ tó máa wà lábẹ́lẹ̀ àwọn onímọ̀ tẹ bá ń gbẹ́lẹ̀ lẹ́mọ̀ rí ẹ̀rọ pé civilization kan ti wà ń kò túmọ̀ sí tábẹ́lẹ̀ ni wọ́n ń gbé gbà náà ṣùgbọ́n wọ́n rí tàbí ilẹ̀ rí wọ́n lórí tó bí earthquake lè ṣẹlẹ̀ mẹ́yìn volcano lè ṣẹlẹ̀ mẹ́yìn ìyẹn movement ilẹ̀ fún rárá rẹ̀ lè yá so landslide gbogbo oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ bẹ́yìn tó lè jẹ́ kí àwọn yẹn di nǹkan tá a ti bò mọ́lẹ̀ jẹ́ pé àwọn èèyàn mọ̀ rìn lórí ẹ̀ àti bá pẹ́ ni ó lọ wọn ìsàlẹ̀ wọn àrí sí àwọn wọn wà á rí wọn lè rí gbogbo òkú wọn lè rí yìn tí ó gbẹ tọ ni ó à ń pè ní petrification they are petrified they will be there like human being báyìí fẹ́ mọ̀ wù wọn wọ́n ti di bí òkúta over the years àwọn irin wọn tí wọ́n lò àwọn tẹbá lọ sí ọ̀yọ́ tí ó ń pè ní ní ọ̀yọ́ lé ìlú ìsù old ọ̀yọ́ national park ẹ̀rí gbogbo àwọn kìíní táwọn ìṣẹ̀gbó ìsí ayé wọ́n bẹ́ ẹ̀rà àwọn ọlọ yán fi lọta tó ti jẹ ẹ̀rà àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n lò ń bẹ ládùúgbò wa ní ẹ̀kan ilé tí gbogbo wa padà lọ ní ìsù ibi iwájú ilé sẹ́nítọ̀ ẹ̀rí iwájú ẹ̀rà àwọn ìkòkò ìkòkò bàbá kan sọ pé ibẹ̀ yẹn gangan gangan ó dárúkọ bẹ̀ àti tí wọ́n ṣe ń bẹ̀ láyé tẹ́lẹ̀ ẹra àwọn àpáàdì àpáàdì àwọn kòkò tó ti fọ́ ẹra àwọn àrùn ẹra àwọn nǹkan míì táwọn èèyàn ti lò bí kòkò abọ́ tí wọ́n lókù kò túmọ̀ sí pé abẹ́ ilẹ̀ wọ́n gbé láì ṣùgbọ́n ti ẹ̀gbẹ́ ti bò wọ́n oríṣiríṣi àwọn nǹkan kan ìjì lè ṣẹlẹ̀ nígbà míì á gbé àwọn èèyàn lọ so what angels of denudation and some other things then tó wá ṣe geophysics or geology ó máa kọ́ fossils and fossilization wọ́n máa kọ́ wọn ní gbogbo àwọn kìíní yẹn kí ló máa ń fà mo rò kó díẹ̀ wá díẹ̀ ọlọ́run kó ràn wá lọ́wọ́ ó sì ń ṣẹlẹ̀ lójú wa o ẹwà àwọn ilé wa tó ga sókè sí iṣẹ́ ìpínlẹ̀ ilẹ̀ níbẹ̀ erosion ló jẹ́ o gbogbo ẹsẹ̀ ilé wa táwọn ẹ̀rí tó ga alaikum salam Bẹ́ẹ̀ni. Hmm. Wọ́n ní wọ́n kọ́. Ẹ̀yìn tí wọ́n kọ, wọ́n ní ọgbọ̀ póríṣìíṣẹ́ ẹ̀dá ló wà, àwọn kan wà nílẹ̀, àjíyàn táwọn kan sínú ilẹ̀, àtàwà kan ní pé wọ́n èé ṣe èèyàn èèyàn tó wà ní ilẹ̀ ló kú tí wọ́n sí tó ti tàbí wọn ní ó já kú ilẹ̀ ti bò ṣùgbọ́n nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ dá kó mọ́ gbé ní ilẹ̀ bí àwọn òkété wọ́n lè gbẹ́lẹ̀ wọlẹ̀ àwọn àfẹgbọ̀jì oríṣiríṣi ẹran wọ́n gbé ní ilẹ̀ dáadáa ikán wà ń bẹ̀ àwọn ìjàlọ oríṣiríṣi wọ́n wà ń bẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó ẹ̀sọ́ fún ní ká mọ̀ ìjà omi gbóná sórí ilẹ̀ tó jẹ́ àwọn tó gbénú ilẹ̀ tó máa fẹ́ kí ọrọ̀ ọ̀rọ̀ àwọn àlìjànú ẹ̀kọ́ nípa àlìjànú ṣe àpé ànábì mọ́ dìídì sọ fún wa ní pé sallallahu alaihi wa sallam egungun ká mọ́ fi dùdí nítorí pé oúnjẹ àwọn ọmọ ìyá yínú àlìjànú ni àwọn èèyàn wá béèrè béèrè pé kí ló wá dé tó jẹ́ pé egun sì kù sórí ilẹ̀ tó bá jọ oúnjẹ àlìjànú ni egun tó ń ti rí lórí àtùn ní láti àwọn sì mẹ́ ó yẹ káwọn àlìjànú ti jẹ́ tán ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ nímọ̀ ànábì ṣàlàyé fún wa sallallahu alaihi wasallam pé kìí ṣe gungun yẹn ni wọ́n ń jẹ ó padà sọ ànábì ní ó ti ní àdúrà tí wọ́n ó ṣe sí ọlọ́run ti kọ́ wọn tí wọ́n bá ti rí egun yẹn tí wọ́n bá ti bẹ́ lọ́hùn yóò wá fi ẹran bò ó fún wọn wọ́n wá jẹ ẹran yẹn ànábì padà ṣàlàyé sallallahu alaihi wasallam kéèkórí egun ni wọ́n ń jẹ tí ẹ̀kú tí ò bá nímọ̀ yẹn sí èyàn mọ̀ pé àdìsọ́ ìgbọ́n sọ pábí lálàáfíà náà a gbọ́dọ̀ fọpọ̀ lọ gbé egungun tó ń bá bí egungun ìṣiṣẹ́ ọdún méje níbi ìgbà àtìgbà táwọn wà ń kékeré egungun yìí wà ń bẹ dòní tó dàgbà ó yẹ ká jẹ̀nu ti jẹ́ tán ṣùgbọ́n tánàbì sọ pé wọ́n ò bẹ̀ lọ́hùn ẹ̀yin ò lérí o ẹ̀rìn òpò wọn wà jẹ́ so ká mọ́ fi lòdì lórí gbígbẹ́ bá ti wà mẹ́rin kò ṣèwọ́ náà lè gbẹ̀gbẹ́ so bẹ́ẹ̀ jíjà omi gbígbóná yẹn wọ́n ní ká jẹ́ kó tutù kó mọ́ lọ́dọ̀ omi gbóná ló àjẹ̀mú tí wọ́n ní mọ̀ nínú rẹ̀ òní kéèyàn mọ́ ṣe ìsádi so that tí ó bá ní aburú tó fẹ́ kò wa wallahu ta'ala a'lam kò túnmọ̀ sí pé gbogbo ìgbà náà o àlìjànú kankan lè mọ́gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní kí ọ̀n kàn dédé rí òkè yẹ lọ yàgbẹ́ sí àwọn àjẹ̀nú lè máa gbé bẹ́ àwọn àfáà tó lẹ́kọ̀ọ́ ń pọ̀rọ̀ àjẹ̀nú ṣàlàyé bẹ́ ojú ọ̀nà wọn ní ká ààyè ìpè ní ojú ọ̀nà àtàbẹ́ igi ànábìnrin ká mọ́ yàgbẹ́ sáwọn ààyè ìpè méjì gbogbo ẹni tó bá ti ń kọjá níbi tó yàgbẹ́ sí lójú ọ̀nà ni ó mọ̀ fún ọ lépè kọ̀ọ̀kan kò ní dáa fẹ́ni tó ṣe lé olórí eléri ibú wo ló ṣe lé káńsù sí eléri tani ọ̀tàlẹ́ ọba kéèyàn tí ẹ̀wà lọ tẹ̀ mọ́lẹ̀ kéèyàn máa tánijẹ́ òní dí a tó ṣùṣà ìpé ó bá ìpé abẹ́ẹ̀gí ẹni ẹ̀fẹ́ lọ sinmi òòrùn mú orí ìgbẹ́ lójókòó lé bóyá gbẹ̀yìn jẹ́ ti gbẹ ti pẹ́ ó wá ní kóhùn mú kóhùn dín kóhùn kàn mú lẹ̀ lódì ìgbẹ́ yé kí ó fèpè kan sí kò ní dá afẹ́ tó ṣe ẹ̀gbẹ́ so àwọn nǹkan wọ̀nyẹn ni ká ṣọ́ra fún mo ọlọ́run fún alágbòyìn ọ̀rọ̀ ó ti dábáhùn ọlọ́run sànú wa ọ̀sọ́lọ́lọ́ alẹ́rẹ́bí iná Muhammadin ẹ̀tàwí èyí tó bá mú ọ̀dọ́ balójúwá ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run mọ́gbùn aláàdá èyí tí ò bá mú ń kọ́ ó wá látọ̀dọ̀ ara wa àti ṣèitán ọlọ́run kó fún wa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته